ti gbede èrò yàwá o ṣúgà ṣúgà eléyìí yàtọ̀ ara ẹ̀ ìgbà tí ẹ̀dá ló lé ayé mọ kò já púpọ̀ ohun tẹ́nìyàn gbélé ayé ṣe kórí ó jẹ́ ògbéni ṣúgà ṣúgà. sugar. bí oyin. ṣúgà ṣúgà ṣúgà ayọ̀ ìdùnnú ni mo fẹ́. Sugar, sugar. dùn bí oyin. ohun tí mo bá dà nílé ayé o kò tẹ́ mi lọ́rùn o ìgbà ayé mi àtẹ́lẹwọ́ rẹ ló wà ọlọ́run. ọgbọ́n ẹ̀dá kò níye tó gbà mí o ìjì ń jí mi jẹ́ ń gbádùn. bọ́sẹ̀ bọ́sẹ̀ mi ò mọ ibi tó gbà lọ. bọ́sẹ̀. pé orí ẹ̀ ò pé ni ó kà mí lóhùn. má bínú. níbo ló lọ. mo lọ ṣe nǹkan lẹ́kùn lè rìn. ṣe nǹkan lẹ́kùn anyway mo tún jáde sí i make kó ti sóúnjẹ tó kú tó dé. mo ti bá màá bẹ́ẹ̀ ẹ níbo ni wọ́n ti ń fọ̀bọ̀ sí ẹ o. ẹ má bínú ma mo sáré lọ ṣe gá ni ma. o sáré lọ ṣe gá ojoojúmọ́ ọjọ́ ayé tiẹ̀ ló máa ń ṣe gá o ní láti wà very careful o tó bá wà careful máa sáà kẹ́ńbì báyìí mi ò ráyè gbogbo òṣìyẹn o. kò ti gbede èrò yàwá o ṣúgà ṣúgà eléyìí yàtọ̀ ara ẹ̀ gbọ́ ìgbà tí ẹ̀dá ló lé ayé mọ òun jẹ́ púpọ̀ ohun tẹ́nìyàn lé ayé ṣe orí ó jẹ́ ògbéni. ọlá ìtàn ṣúgà jẹ́ kó wọlé jẹ́ kó wọlé jẹ́ kó wọlé ṣe. àbí ìwọ ni láì tọ́ta jẹ́ a lórí fóònù. exactly. Sugar. Sugar. thank you. Sugar. Sugar. O dùn gan o. ẹ ṣe thank you very much. eléyìí ju ẹgẹ bí mo ṣe rí ẹ báyìí dúró ẹ gba gbogbo ọkàn mi ni àfi bí kí n máa pọ́n ẹ lá. Ah, ah. kí ló dé kí ló lè tó yẹn. Ah, ohun tí mo rí nìyí ẹ chairman business ni mo bawa? wa. ìdáná inú mi á dùn business yẹn let's go switch to business. very good tí mo bá máa hang out pẹ̀lú yín ó máa cost yín ní five million naira. five million naira. yeah ṣé ẹ rí mi ni ẹ wù mí láti kò falẹ̀ mi look at me ṣé mo worth five million naira àbí ṣe ìṣòro ló mú mi dọ́nà owó tẹ. okay <laughs> thank you. alright you're welcome kí wàá ní mode of payment ẹ báyìí. in cash. o for check. i don't want. cash. fún ẹ fi owó ẹ sí. thank you ẹ ṣe. sugar ṣàbẹ̀ni pé lè fẹ́ kówó lọ of course trust me now mo tẹ̀ ti gbọ́ bí tẹ̀mí sọ pé iṣu wà lọ́wọ́ dada mo máa drop ṣúgà ṣúgà. orí sugar, sugar, ṣúgà ṣúgà. kò lè mọ̀. Oh, báwo ni. fine ma. wà ok. wọ́n ò níbi tí mo rán ẹ lọ. mo ti parí everything. ok o lè wọlé kó lọ rest. alright. ṣúgà ṣúgà ṣúgà ma oúnjẹ yín ti lẹ́dùn. Oh. o lè lọ set table mo ò ní pẹ́ ṣe tán kíkọ́dún rí òní. ohun tí mo bá dà ní ilé ayé o kò tẹ́ mi lọ́rùn. àǹtí mo ti ṣe pa ẹ ṣe o èló lówó yín four thousand ni mà. ọgbọ́n ẹ̀dá kò níye tó gbà mí o ìjì ń jí mi jẹ́ ń gbádùn kalẹ̀ tún sàn mí. ṣúgà ṣúgà ṣúgà ayọ̀ ìdùnnú ni mo fẹ́ ṣúgà ṣúgà. àǹtí kẹ́kọ̀ọ́ ń béèrè yín ta ó ní òun jẹ́ kọ́lá. kọ́lá ṣé mọ̀nà tó jẹ́ bẹ́ẹ̀. mi ò rò bẹ́ẹ̀ torí mi náà rí ojú yẹn. mo ṣọ báwo ló ṣe rí. Mm, níwọ̀n kẹrin. ṣé gbé ráìdì ni. yeah. okay sọ fún pé five minutes I'll be done sọ fún five minutes. all right. Hello. Hi. Oh, sit down. Thank you. Thank you. Mi ò rò pé mo mọjú possible, o possible. A ti pàdé rí ní Club 9. Oh, really? Yeah. Uh, so what can I do for you? lórí àjọsọ tí wàá mú fún wa síbí. so alóra àjọsọ. alóra àjọsọ alóra àjọsọ ó sọ àwọn ọ̀rọ̀ kan gbà yẹn bọ́ fi ṣe bínú mo fi ṣe bínú because ó dàbí advice mi ni tó ní gbọ́dọ̀ wà buoyant enough nítorí ìgbé jáde. oh thank god ó ti wà buoyant enough. ah, oh that's nice that's very good. <laughs> Oh, congrats. Thank you. Thank congrats. you. I'm so sorry. Eh? I need your opinion, advice. ne. Oh, so where do we start from? Eh, through our just to anam if you are. We're making God man win je. Èèyàn gbọ́dọ̀ délé lérí ẹni. Mm. Ìgbà tọ́lọ́ ẹ̀ tí wàá ṣòwò ẹ̀ ń sìn, mo fi ń sáré bọ̀ mi. Okay, um, sorry if I may ask, èló ni o ti wá wọ̀ tún sìn? Ah, mo ṣe ẹjọ́ ta ni, má jẹ́ n purọ́ fún ẹ, mo ṣe ẹjọ́ ta kan ni, mo wọ̀ five million naira five million. <laughs> Congratulations. Thank you, thank you, <laughs> thank you. What do we do now? Ah, anywhere, you, anywhere. To fẹ́ ká bẹ̀rẹ̀ ah, The ball, the ball is in your court. <laughs> anywhere, I can do anything for you. Mm. Mm. Okay. Oh, my God, Sherry. I fetched down furniture. Ó ti pẹ́ tó ti wà níbẹ̀, ó ti sú mi. Need a new one you mean I have fun unconsciously? Yeah. <sighs> anything to bá your face? anything ẹ̀ má ṣe <laughs> thank you èyí tí mo rí like ó cost three million naira. you can't do that. <laughs> no ah no how much is three million naira <laughs> kí ni mo lè ṣe you ẹ kò sí mo tí mi lè ṣe fún ẹ nǹkan tí mo kàn ń rò ni pé mo kí mi ó mi ò máa ń jẹ kówó ti pé ni owó ló ń jẹ. ẹ fún mi ní one minute. sorry orúkọ ní kíkọ sí check. ọlá ìtọ́jú. ọlá ìtọ́jú one minute. ara ẹ̀ ìgbà tí ẹ̀dá ló lé ayé mọ kò jà púpọ̀ ohun tẹ́nìyàn gbélé ayé ṣe kórí ó jẹ́ ògbéni ṣúgà ṣúgà. You're back. Yeah. <laughs> Uh, this is it. Three million naira. Three million naira. Thank you so much. Ah, no, don't mention. You're welcome. yeah. Um, so what do we do now? Um, mi n tẹ́lẹ̀ Friday. Maybe ìbẹ̀ can hang out lálẹ́ yìí. Mo mọ̀ kakọ̀ wá ń gbòòrò káyọ̀ ríyàn gidi pẹ̀lú mi. Ṣúgà yìí náà ìtẹ̀gbà yìí dáadáa. <laughs> Ká hang out. Yeah hanging out. Yeah. but offer me three million saying you only pay pé ká sáré hang out lálẹ́ and besides hanging out me with any man oh máa cost five million naira on its own It worries ń sìn owó five million naira out of the five million naira you've given me three million naira voluntarily which is my already <laughs> thank you for that i'm so grateful. don't mention don't mention. so you're left with two million naira my advice ẹ pé two million naira to Queen you understand kó ṣiṣẹ́ mọ́ you get sáré i trust you now you can do better tó bá ti ṣiṣẹ́ mọ́ tó bá ti gbé pẹ́ẹ́lí díẹ̀ sókè you come back to me then we talk business. are you okay. <laughs> very okay very okay eh, jẹ́ kí n tètè máa lọ. oh very good <laughs> oh come come come not so fast come give me a hug <laughs> for the three million naira. So when you bring more, you do more. Yeah. Bye. Okay. Take care. Drive safely. Be good. Bye. Mm. Trust me. tètè lọ sọ sí báǹkì nsìn you understand tó bá dẹ̀ jẹ́ pé wèrè ẹ̀ bóyá bounce check ló fún wa. ọmọ àtàwọn ẹ̀ sì ti lọ ayé bákàtí ìbàdàn àwọn èsì ti já àwọn wẹlẹ ọ̀rọ̀ àwọn gan ìyá kọ́ mi. ọ́fíìsà àwọn ni. Mr. Atunde Adebayo you are under arrest. Dọ̀tun kí ni problem ẹ̀ náà arrest mi fún mi kí kí kí mo ṣe. ọ́fíìsà arrest this man now ẹ à ní ẹjọ́ kan láti bá yín rò níbí tẹ bá dé station wa ẹ máa mọ nǹkan tẹ tẹ ṣe so maximum cooperation la need. Ah, ah. ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ kí nìkan tó dé. kò yé mi fún dọ̀tún mi mọ nǹkan tó ní mo ṣe fóun o. Ah, kò sí problem a kò ní ìdọ̀kọ̀ yín station wa ni. fún kí tẹ bá dé station wa ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. ẹ sọ̀rọ̀ jàre mo ní ẹ náà mọkàn mi lọ sí station mi ní kí ló ṣẹlẹ̀ ní tó bá dán gbogbo lọ́ndé níbo ló ń lọ. ẹ ń pe station yìí station yìí kí ni bàbá yìí kí ló ní mo ṣe fóun kí ni mo ṣe fún ẹ dọ̀tún. kí ni gbogbo eléyìí ẹ station wa gbogbo nǹkan tẹ ṣe máa mọ̀. ẹ tẹkẹ yìí máa tẹ̀lé máa tẹ̀lé. bá mi pe lọ́yà kúyè sọ pé ọ̀ṣẹ́ fún lọ́yà kúyè ọ̀dà dé ẹ bá mi. Ah. ẹ ní ṣó náà o ah, ẹ ẹ ẹ ní ṣó ẹ ní ṣó. what's your problem. mi ò torí gbogbo ẹjọ́ o ẹ ní ṣó. ẹ ẹ police station bo ni ẹ wá ẹ wá police station bo ni. ọ̀gbẹ́ni Túndé o ṣáà fẹ́ jẹ́wọ́ lálùgbogbo ọ̀rọ̀ tó ti ń bẹ̀rẹ̀ sọ látẹ̀kọ́ ó hmm, jẹ́ jẹ́wọ́ kalẹ̀ ẹ̀bùn ẹ̀mí àìjẹ́bẹ̀ wàá hìtì ara ẹ o. ọfíìsà ẹ jọ ṣé mi ì ṣáà lè para mọ́ra mi mi ì mọ ọkọ pa mátà tí máa yẹn sọ ìjọ tún mi ì mọ ọkọ pa kíni. ẹ̀jọ̀ tún di. báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí náà hm? dókúmẹ̀ntì yìí báwo ló ṣe wá mí sí. àbẹ́tí gbàgbé tí dókúmẹ̀ntì yẹn wọ̀ tì over ninety million naira ninety million naira ṣe ṣe kí n parọ́ mọ́ra mi àyìn mi mẹ́rin ti ń pa dọ́kúmẹ̀tì kí ni òkè kí ni mo fẹ́ fi ṣe é sí. ọ́fíìsì ló máa ń wà náà mi ò jiyàn pé ní ọ́fíìsì mi kan ló máa wà but ó wà ní ọ́fíìsì yẹn mi pé mi mú mu after all ti bá lọ́lé ó láwọn tó máa ti ọ́fíìsì and ẹnu gate wọ́n máa search everywhere tábà ní bóyá kínní. kí lè lè ṣe ẹ fẹ́ fẹ́ gbé jáde ṣé ẹ ẹ mọ bẹ́ẹ̀ lè gbé jáde àbí. èyí ìlú la fi rí o ọ́fíìsà ọ́fíìsà ṣe gbogbo ọ̀nà gbogbo ọ̀nà kọ̀ọ̀nà tí dọ́kúmẹ́ǹtì yẹn máa fi jáde òun ní kẹ́ wá o òun ní kẹ́ wá o ẹ̀ẹ́dẹ́ jẹ́wọ́ àbí ẹ̀ẹ́dẹ́ jẹ́wọ́ tipátipá ṣó ti gbọ́ ó ní gbogbo ọ̀nà tábàmọ̀ láì jẹ́ pé kò jẹ́ owó tó ní ká lò fún ẹ tọ́ṣọ́ lórí ìfàsí yẹn ọ̀nà ìta bá ẹ̀ tó ń bi wà jẹ́wọ́ ọ̀lẹ́dà gbọ́. tọ́ṣọ́ èmi láìkè sam rọba. ọ́fíìsà. ó ga ọ kí nìkan tó wá fẹ́ ká ṣe báyìí. mo ní ọkọ̀ bá mi bẹ dáàdì lónìí kò tiẹ̀ jọ nítorí ọlọ́run kó bá a dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn ìjọ máa wọ́n máa ń dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ ìwọ náà wò fúnra rẹ̀. láti sọjọ́ tẹ ti kúrò ń bí ibà kéèdì kan ní má padà wá síbí ìwọ náà fọ̀rọ̀ ṣírò ara ẹ̀ tó bá gbọ́ ọmọ kan ló ṣerú ẹ̀ fún ṣé inú ẹ̀ máa dùn àbí obìnrin kan ni ẹ. má bínú. kí wọn jọ mo wá bẹ omi wá bí sọ bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ òrà lẹ̀ kán jọ kán bá idá tó wà lẹ̀. ìyá kílé wọn gbé owó àtúnmọ́ni lọ́wọ́. mo regret láyé mi pé mo fẹ́ fún wọn. mi ò gbé ọ̀rọ̀ sórí yálà ọkùnrin yálà obìnrin tí bóyá ọmọ ló jẹ́ obìnrin tó wọlé ọkọ tó bá rántí àwọn òbí ẹ̀ ọwọ́ ọkọ ẹ̀ ni wọ́n bí ọkọ ẹ̀ dáadáa ni. tó bá a ṣe pé ọkùnrin náà ló bá rí tó wùwà tó tọ́ sáwọn òbí ẹ̀ ẹ lọ wádìí ìyàwó ìdàdà ọmọ tán bíi wọn ò bí now ṣé ọ̀sẹ̀ ni mo fẹ́ pè ní àbóṣù àbí ọdún throughout last year mi ò fojú mi kan ìkọ̀kan nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ. òun agbára òun bọ̀ ń sìn ní ó lè níṣòro irú ìṣòro wo ni ẹni mo mọ̀ tẹ́ mi ta ni mo mọ̀ tẹ́ ṣẹ̀ wọ́n sọ pé àwọn alákóbá yìí dámi lóhùn gbogbo ọmọ tó bá wà láyé tí ò bá tọ́jú òbí ó ń gbìn èso kalẹ̀ fúnra ẹni gbogbo tábàdégùn láyé la máa ká ọlọ́run a máa wọlé àkọ́kọ́ yìí pé gbogbo ìgbésí ayé mi mo lọ lórí àwọn ọmọ mi ni tọmọkọ bá wà ní pòsíṣàn kan tó wá sọ pé bó ṣe wù ú pé kóun ṣe é ni pé àwọn òbí yóò jẹ́ ọ̀kan lọ́dọ̀ ọ̀run kì í bá ṣe pé mo rò ti ọlọ́run ọba àti pé ẹ̀sìn ti ìjọba náà ó yẹ kí n máa gbé ṣe pé mi. dàdí ẹjọ sá ẹ má bínú sá. náà jẹ́ kí n sọ ọkọ fún ẹ má jẹ́ kí n rí ẹ nínú ilé mi. mọ mi ẹjọ sá dàdí ẹ má bínú sá. láti wákàtí rẹ mi ò fẹ́ rí rárá and now get out of my house wọ́n náà ṣì máa lọ́nà ṣó ti gbọ́ tínú wọn bá lọlẹ̀ àwọn kan tá a máa ṣe sí ṣì máa lọ́nà o. jáde kò bí gbogbo tó ń kẹlẹ̀ láyé abáwọ̀n. àmì òṣì kọ́ ni pẹ̀lú bí wọn inú bí wọn lọ́wọ́ inú bí wọn yẹ kó ṣe kọ́ tí ò dáa. níranù tó bá yẹ pé lẹ́yìn bọ̀kọ̀ ẹ̀ sọ̀rọ̀ ni ṣé ọgbọ́rọ̀ yóò ní dà yìí tó fi máa wá síbí. agbọ̀kọ̀ lórí gbogbo ẹ̀ ẹ̀gbọ́n kí ni kọ́tẹ́ ní kí n ṣe fún ìjà rẹ̀. I will have. Bye bye. Ibo lo lọ látànà tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ ayé lára Dàdí mi ò láìkí, mo ti ní kí ẹ máa béèrè irú àwọn béèrè yẹn lọ́wọ́ mi náà. Mo ní kí ẹ máa béèrè lọ́wọ́ mi, mi ò kí ń ṣọmọdé náà. Ṣé mi járòbó ni àbí mo jọmọ ọwọ́? Ah, mo lè tọ́jú ara mi náà ẹ máa béèrè question yẹn lọ́nà mi ò like ẹ mi ò like ẹ nǹkan tí bá like máa sọ fún yín mi ò like ẹ. ṣé o gbọ́ èsì tí ọmọ ẹ fún mi mo béèrè lọ́mọ ẹ pé látànà tó ti jáde nílé ibo ló ti ń bọ̀ èsì tó fún mi ló ń bọ̀ yẹn o. ṣọlá ṣé kìí ṣe pé nǹkan kan ń ṣe ẹ ṣé kìí ṣe pé o ti mú kankan bí tó ti ń bọ̀ ṣé ọ̀rọ̀ tí bàbá ẹ sọ sílẹ̀ sí ṣé èsì tó yẹ kó fún wọn nìyẹn ó yẹ dọ̀bálẹ̀ kó ní kó má bínú. èmi náà nìkan wàá sọ̀rọ̀ ẹ̀ mi ó máa ń tọ̀ ṣáàtì mi gan àti pé mo sọ ọmọkùnrin ni mí làwọn ẹ má bínú má bínú mi ní ṣe rú ẹ̀ mi ní sọ̀rọ̀ ẹ̀ mọ́. It's okay. <laughs> That's all right. ọkọ mi bá wà níṣẹ́ kò sí wàhálà. mo wà mo wà ní támákì mo ṣì fi ti everything ṣì ń lọ. mo jẹ́rìí. <laughs> Ah, ó tiẹ̀ dùn mí tó sí lánàá kí ló ṣẹlẹ̀. àmàlálejò ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni o. wá síbi. ó wá bí ló bá dé ló bá ń sunkún bíi egbére. àbáyé ẹ̀ fẹ́ dà ní orí ẹ̀ dà nù kí ló tẹ̀ wá pè mí kí ló wá ṣe kí ló lóun fẹ́. ló bá kẹjọ ló bá rò ní pẹpẹ bẹ́ẹ̀ ẹ̀yìn ọlọ́pàá mú ọkọ òun o torí náà kémi àti dáàdì ńkọ́ káwa lọ gbà òun sílẹ̀ o. Hmm. wọn lókun kọ́ fi kọ́ dáàdì lọ́rùn kọ́ fi kọ́ ẹ̀yìn lẹ́sẹ̀ kọ́ wọ́n wọn lọ sí police station nísìnyí lọ́mọ̀ pa àwọn ẹlẹ́bí àbí nísìnyí lọ́mọ̀ pa àwọn ní fámìlì nígbà tó ń dùn tó ń dán tó ń náwó tó ń ṣe yanfunyanfun wọn ò rántí àwa ẹ̀gbọ́n mi gan orí wọn ti dàrú sa orí wọn ò pé ọdún wọn gbàgbé nìyí àkájọ jókòó síbẹ̀ táwọn ọmọ sùn táwọn jamọ lọ́tún táwọn jamọ lọ́sùn táwọn lọ táwọn bọ̀ táwọn lọ táwọn bọ̀ wọn á wà ọ̀rọ̀ àìsàn wọn á ń gbàgbé family wọn á ní problem sí wọn lẹ ẹ ọdún àmútẹ jẹrìí iná dáàdì gan jẹ sọ pé àwọn fẹ́ dìde. gbẹ́nu ẹ sọ́hun jàre ẹnu sọ́hun ní katikati kí ló ń sọ tẹ́nu ẹ̀ dùn kò kí ń ṣe pé mo jọra méjì léwe ni mo jọ rán yín léwé náà. àbádúrówó tí mo rán yín lórí tí pé bóun ṣe nísòro tó ń kàwé tiẹ̀ ìwọ náà bá nísòro tó kàwé tiẹ̀ tóun ò bá tiẹ̀ lánàá ṣé wò ní lánàá àmì èjì ládìí mo ti ní ká máa sọ kí nìyẹn mọ ó máa ń dàbí repetition ni tẹ́bàdẹ̀ ti sọ́jú ẹ̀ rí jàǹtì climax kò yé yín sìn nǹkan tí mo ń sọ ni pé ẹni tí ò bá kàwé yín ò ní kó má lówó lọ́wọ́ àìmọ́ ẹni tó kàwé tí ò lówó tí wọ́n jẹ́ pé okay na okay ẹgbẹ́ mi tó kàwé sìn ṣọ́ làánú yín lójú ni ṣe bóun náà ni òun náà nìyí nà ó á rí. ṣé o ní slippers lẹ́sẹ̀ tó lè kó bòm létí. mi ò lè nà yín mo kàn ń explain ọ̀rọ̀ fún yín bó ṣe ní mo ní kí n yànnà náà ọ̀rọ̀ ni mi ò lè nà yín kò possible. ẹ wò dájú ẹ̀yin lè má máa sọ bẹ́ẹ̀ yẹn ẹ má máa sọ bẹ́ẹ̀ yẹn bí ò bá kàwé ó ṣàn ṣe wọ̀nba díẹ̀ díẹ̀. ẹ ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín o tí bá ní kẹ́ fún mi lówó ń gbà mí tẹ́ẹ̀bà fún mi òun ló máa ń fún mi ń taṣẹ́rẹ́ o mo dẹ̀ mọ̀ kó máa fún mi ń tójú yẹn lọ. àbẹ́ẹ̀ ni ìyá máa ń jù wọ́n ní tanṣo tó bá dẹ̀ ti dìbò kí àyínà jẹ́ ń bẹ̀ ọlọ́run. àmín. <laughs> accurate kí ni mo bẹ́ẹ̀ ni mo sọ á tó ìwọ àtìyẹ́ ẹ̀ tí sọ ma pé mi ṣe mi ṣe ń sọ̀rọ̀ yìí mo lè ń sọ fún láti wákàtí lọ tí o bá lọ wá iṣẹ́ gidi kó lọ wá ṣe kó níṣẹ́ gidi lọ́wọ́ àárín mi pẹ̀lú òní tó láéláé ọlọ́run ẹ fi gbogbo blasphemy lẹ jọ ẹ fi gbogbo blasphemy lẹ ah, pẹ́kú tó má dàn. wò wá ń bí báyìí jẹ́ ká tún èrò ara wa pa ṣọ́rọ̀ mi ti yẹ bóyá kíwọ náà rò kó padà sí skul kó kú lọ kàwé ẹ kí inú bàbá ẹ lè yọ sí ẹ. ee ọlọ́run ò ní jẹ́ backward never èmi olúṣọlá padà sí skul kí lẹ̀ ń sọ yìí náà àwọn ẹgbẹ́ mi ń kawó kẹ́mi padà lọ kàwé ah ọlọ́run ọ̀rọ̀ yín máa ń dùn mí gan ṣá o ẹ bìlíìfì gan nù ṣá ìwé ìwé ah kí ni mo fẹ́ fi ṣe ọlọ́run jẹ́ máa lówó òkè má dẹ̀ jọ yín lójú dáàdì náà máa jọ wọn lójú bọ́ ṣe wà yẹn máa jó máa ní owó máa ní owó wá nílé ọgbọ́n ẹ ti kàn mí léwu gan o kí ni mo lè gbàgbé sínú ilé tó lè dùn mí náà. ṣé ọjọ́ ọjọ́ tí màá lọ tí màá lọ kẹ̀kẹ́ mi lọ màá lọ. ẹ ọ máa lọ wá wá kọ́ máa lọ́wọ́ ìbọn ló wà lọ. ẹ má bì mí o ẹ má bì mí o ẹ má bì mí o ẹ má bì mí o. ṣọlá ẹ bàbá bàbá ṣọlá o ẹ wá wo ẹ wá wo ṣọlá ti ń lọ. ohun tí mo bá dà ní ilé ayé o kò tẹ́ mi lọ́rùn o ìgbà ayé mi àtẹ́lẹwọ́ rẹ ló wà ọlọ́run. ó ga ọ àgbà ah, ah. ti gbèrò àgbà tó escape fàájì ṣé tó yọ àrọ ti fún wa ní òpèlè. ọgbà ìfigbèrò lẹ́nà ọ̀hún ṣé tí gbèrò bá wá ṣe àlè sanwó ti ara fúnra wa ni gbígbèrò lẹ́nà ọ̀hún àwọn ọmọ tí àdé ẹ̀sán kò bá jẹ́ délẹ́bù yẹn náà àkàwá ah, lè rọtí fúnra no no no kò bá jẹ́ délẹ̀. ṣọlá kí ló ṣe ẹ náà orí ìgò karùn-ún ló máa ń lọ yìí èmi àti Jamiu ìgò méjì méjì láyé mi ṣé kò sí nǹkan tó ṣe ṣá. má pa ara ẹ̀ bọ̀ take care, easy o. kí ló dé gan ṣé ìwà àti dáríjú ti ní iṣu ni because mo ló ti pété bá ti ní iṣu ló máa mọ ti ẹni àbá kí ló tó kàn mọ tí bíi pé kò sọ là kí ló dé. fi bàbá yẹn lẹ nǹkan tó ń wọ̀n lọ ń ṣe nǹkan tó dẹ̀ wọ̀n lọ ń sọ bẹ́ẹ̀ mi dẹ́ ṣe wà yìí èmi ò rán wọn kò yẹ ẹ́ sìn kí ló fẹ́ tà ẹjọ́ dẹ̀ ló fẹ́ rò bàbá yẹn ń wọ mí lẹ̀ anyhow ni mi dẹ̀ jí ń ṣọmọdé pé ibi òrìṣẹ́ èmi ń ṣe ní tìmù ń ṣe nǹkan tó bá wù mí ẹni àwọn nǹkan tó bá wù mí ni máa ṣe náà mi ń ṣọmọdé mo dẹ̀ mọ orí mi dẹ̀ pé àbẹ́ ẹ̀ nǹkan tí mo sọ sí tí wàá pọ́lì mi pé ṣé màá jókòó sí ìgbà màá mọ pẹ̀lẹ́ ìrọ̀lẹ́ mi igbó kárùn mo ti mú yìí náà èyí dẹ̀ méjì méjì mo wà á ra ìdí mo ṣe wà màá jọ ọ́ lójú màá jọ ọ́ ẹni iṣẹ́ tí bá ti rí tó bá kàn máa wẹ̀ màá ṣe màá jọ ọ́ lójú màá lówó lọ́wọ́ náà kí ni ìtumọ̀ gbogbo yẹn ìtumọ̀ máa ga gan. ṣàròrà kọ́sí ilé ayé kò pé méjì ayé kan ló wà just take it easy ẹ ìwé ló ṣe mọtì ẹ̀rù bẹ́ẹ̀ mi o ìwádìí ti lọ ṣe kí ni máa ya máa ya dànù ni o ẹnu ẹ please abeg. bọ́ yẹ kí dáàdì náà lè understand bọ́n graduate tó wà ń tàn sí òun ríṣẹ́ àwọn míì nínú wọn lọ kọ́ṣẹ́ ni ó yẹ kó lè understand. ìrànlẹ̀ má jẹ́ kó understand kó lè náà iṣẹ́ ò lè tó bẹ́ẹ̀ yẹn <laughs> ẹ tó bá wù kó máa jà ayé kan ló wà. ayé kan tó dẹ̀ wáyé ó ní dandan ká ṣe bẹ́ẹ̀ tó ní ẹ̀ bá pé ẹ̀ tó ní ẹ̀ pé kó má ṣàyè. Ọlá. Ọlá ẹ káàárọ̀ sà. Káàárọ̀ báyọ̀ bẹ̀rẹ̀. Nana sà. Ẹ sì tún sà.

owó mu nǹkan tó wà mẹ́tẹ̀lẹ́ ni. èmi ni mo type ẹ̀ sà but ọ̀gá ló sign ẹ̀ iṣẹ́ tèmi náà ṣáà ní kí n type iṣẹ́ mi dẹ̀ ni mo ń ṣe sà. bàbá ètò ìdẹ̀wà ń pè ní ẹ̀mẹ̀ntì òun ìdánwò kí ni mo ṣe tó fi fẹ́ sáàkì mi sí. ọ̀gá wà ní ọ́fíìsì sà. ẹ káàárọ̀ mọ́. good morning mr tunde what can i do for you. ẹ mo dé sí ni fọlá fún mi ní lẹ́tà yìí ma on reading it mo rí pé sáàkì lẹ́tà mm-hmm. ah excuse me ma but kí ni mo ṣe ma after all everybody ló ti mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ kò ń ṣèmi ni mo ṣe. ṣòṣèré àwọn board of director ló decide kò ṣèmi mo decide. but èmi lérò pé ní station níjọ ẹ̀ tẹ̀ wá ẹ̀kan sọ pé ẹ̀ máa demote mi ní of which I agreed ìwọ tún ní ti sack báyìí Kini ni kí ni màmá ṣe ẹ bá mi bẹ̀ wọ́n náà. àìpé demotion yẹn kò necessary you can sack ẹ lọ. ẹ ma ẹ ma ẹyin náà máa tún dàkún ẹ bá mi bẹ̀ wọ́n. ṣé o mọ̀ nǹkan tí o kọ́ sí company ṣá o mọ̀ damage tó kọ́ sí wa everybody always remember mi kọ fọ́ọ̀tì mi kọ. fọ́ọ̀tì ẹ̀kọ́. Mr. Tunde your service is no longer needed in this complaint okay. ok kí ẹ fẹ́ kí n máa ṣe báyìí sí. Ah, kí n máa máa ṣe ṣé wàá resume sí lẹ́yìn. fọláwọ ló sọ̀rọ̀ ni bá mi bẹ̀bẹ̀ náà. wo wo dada gbogbo wọn ní complaint I mọ àjẹbọ máa sáàkì wọn náà. bẹ́ẹ̀ni kí wọ́n máa ṣe wọ́n yìí sùn sílé mi wọ́n wà careless. honorable. tóyìn tomato. ṣá máa ń kó oyin mo máa ń gbọ́n oyin mu rush rush. tóyìn ṣe fẹ́ gbọ́ ebi kan kó ẹ jẹ. irọ́ ni o. Ah, ah, mo kó ẹ gidigidi gan ni. <laughs> my baby. ẹyin méjèèjì ẹ má máa fi lọ́ọ̀mù ṣe wá ṣe síbi tẹ̀. àbí o àìgò lọ́ọ̀kọ́. lára dùnà wọn ní téèyàn bá fàgbọ̀fọ̀gbọ̀ ṣe bí wọn máa jokun lẹ̀. ọlọ́rẹ́ mo ti jokun lẹ̀ tipẹ́tipẹ́. tipẹ́tipẹ́ mo ti jokun lẹ̀ máa ń lọ. okay for now maybe in like five minutes màá pè yín màá order fún kọtí bá all right uh, tẹ́lá ẹ̀ kàn yóò àti ń gbé anything I'm at your service. Okay. Lára. Sá. Ṣé o mọ ọmọbìnrin tó wọlé ìrìn? Ìyẹn. Ọ̀nà rẹ̀ bí mi ò kí ń mọ àwọn olóòórùn báyìí. Àwọn olóòórùn àwọn onídọ̀tí làwọn eléyìí ní eléyìí tó wọlé yìí. Ah, honourable ẹ mẹ́rin kí colour skin ẹ̀ kó deceive yín òun mo ní dọ̀tí làwọn eléyìí pé ọmọ tó ṣan tó wà lẹ́gbẹ̀ẹ́ yín náà kí lè ń worú ọmọ bẹ́ẹ̀ yẹn fún. jo lára sori tí ìjàmbá wa ń bẹ jẹ́ káyọ̀ dà ẹ̀ ọmọ ilé tó wọlé tí mi ń wo yìí mi ò tí ì rí nǹkan tó ń pè ní egbin rí o mi ò dẹ̀ tí ì rí yemọja rí wọn ò lè dividend tí mo ń wo yìí ò fọ́ ni o eléyìí tí mi ń wo yìí yọ̀ yẹn kú ó mọ nǹkan ẹ fún mi ìṣẹ́jú kan mọ̀ ń honourable honourable. hello. hi. how are you. kí ni ilé mi. má lọ ṣe fàájì ẹ má lọ ṣe fàájì ti ẹ ṣé o ní máìlì kí n join yín. oh sure ẹ tó ti. ṣé mo lè mọ orúkọ yín ṣá. orúkọ mi ni ọláìtàn people call me sugar so ẹ lè pè mí ní ọláìtàn sugar. sugar ni ẹ lóòótọ́ sórí bí mo ṣe rí ẹ bó ṣe ń wọlé bọ̀ yẹn báyìí àmọ́ ṣá wò pé obìnrin wo ló wọlé tó tan náà fẹ́ sí mi lójú báyìí ah, kí n má parọ́ fún ẹ níjọ́ tí mo ti ń rìn láyé mi mi ò tí ì róbìnrin tó fàìn létí ẹ rí. <laughs> wow ẹ ṣe gan i'm flattered thank you. ìyẹn ni mo ṣe wò pé ojú ò ní rí gbajúmọ̀ kó má kí mo dẹ̀ pé ìwọ náà wàá ti máa gbọ́ orúkọ mi tó bá ń gbọ́ ọ̀nàrẹ́bù ajíṣafẹ́ kò pé méjì o sórí èmi tó ń wò yìí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ òun lè mi wà. ok ẹ kalẹ̀. ẹ báwo ni. dada. <laughs> ẹ ṣé ẹmí ní máàdì tó bá fún mi ní nọ́mbà ẹ o. no problem. wow ẹ tí n bá kó ń gbé tá jù báyìí lọ màá gbá ẹ láago a lè jọ sọ bẹ́tà. ok mama expect going. honorable ṣẹ̀dẹ̀ ti fẹ́ máa lọ náà nìyẹn ẹ̀tẹ̀ ní pẹ́kẹ́ fún wa lówó ká fi epo sí mọ́tò wa. ní ìrètí wọn náà rí mi ó yẹ kó mọ pé gbogbo yẹn náà èmi náà máa ṣe fọkàn rẹ balẹ̀ ó ti gbọ́. pa. excuse me honourable owó epo tí wàá bẹ̀rẹ̀ láti five hundred thousand. five hundred thousand. aṣọ tí wàá pọ̀ jù. irọ́ pọ̀ jù bíi ti báwo fọkàn balẹ̀ má wọlé bóyá ó yẹ kí wọn mọ̀ pé mo jáde tán pẹ̀lú ẹ̀ ni kò sí problem. honorable ẹ̀dẹ̀ fi iṣẹ́ lò. àwa nìyẹn o ṣé ẹ̀yin náà rọwọ́ wa. à ń rọwọ́ yín o ṣe tẹ̀rí ìjọba tẹ̀yìn ó dáa ó dùn ju tàtẹ̀yìn wa lọ. thank you very much. this is five hundred thousand naira. ọlọ́sẹ̀ ìgbà yìí tẹ̀. a lè ti fẹ́ màá lọ ẹ ṣe bẹ̀rẹ̀. ẹ ti fẹ́ máa lọ náà. bẹ́ẹ̀ni. ẹ ṣe ẹ ní dúró jẹ nǹkan kẹ́ mú nǹkan. owó náà tọ́jú akọni ká stop by every day ṣé mo lè sin eré di náà. lára ṣé ọ̀nàrìbù mọ lédi yẹn rí ni. kí ló ṣẹlẹ̀. five hundred thousand naira ní ọ̀nàrìbù gbé fún kọ́fí ṣòwò epo. five hundred thousand naira ní ọ̀nàrìbù tèmi béèrè hundred thousand naira lọ́wọ́ ẹ̀ tó ń sọ fún èmi wípé tó bá di weekend lòun máa tó rí owó fún èmi ó wá fún ọmọ idiot òsì yẹn ní five hundred thousand naira. Lára ó sọ̀rọ̀ ni embarrassment wo ni gbogbo eléyìí. ẹ jẹ́ àfi honourable sílẹ̀ náà ṣebí ohun honourable bẹ́ẹ̀ ni alẹ́ yìí láti embarrass wa nítorí aṣẹ́wó yẹn honourable ṣì ń padà bọ̀ ẹ̀yẹn fi sílẹ̀ fi sílẹ̀. pa lọ́wọ́ ẹ̀ ṣé òòrè nígbà tó jáde láyé sí mi. mo rí sà ó wàá mọ̀ pé kò tọ́lé mi. mo níbi sáré àtẹ̀yìn sáwọn lára ni. lára kọ lọ́ọ̀rì ló bá pè é dúró mo rò pé o ti ríṣẹ́ síbi kan. mi tí ì rí sá o. máa fi ṣe ìṣeré. ọṣẹkọṣẹ ló tiẹ̀ fi yí mi lálẹ́ yìí ọṣẹ burúkú ni. ẹ ẹ jọ pé cabman tó wá ní àkàmọ́lẹ́lẹ́. Pick up mine. Hello? Níbo lẹ wà? A ṣe tẹ́ ma bọ̀. Ẹ wá gbé wa sí lọlé. Ẹ wá gbé wa ah! ẹ má bọ̀ ẹ má bọ̀. Kò sí kankan ẹ má bọ̀. Tí wọ́n bá ní ọ̀nàrẹ́bù lè wúrú ìwà tó wù lánàá yẹn, màá jiyàn ẹ̀. Wo bí ọ̀nàrẹ́bù ṣe embarrass mi. ṣùgbọ́n ṣùgbọ́n ìdùnnú kí ló ń ṣe honorable gan-an nígbà tí èmi àti wọn ta ti jọ ní agreement wọ́n ah, wá ti torí ọmọ aṣẹ́wó ọmọ játijàti yẹn wọ́n wá dá ogun agreement wà nù. wọ́n pa mí tì wọ́n abandon ìwọ fún ọmọ yẹn. ṣé honorable yẹn ṣé wà òkè ṣá. Hmm. nísìnyí mò ń pe fóònù wọn kò lọ o kò lọ. látànà yẹn lèmi náà ti ń pè wọn fóònù wọn náà lọ. Hmm. ẹ tiẹ̀ dúró náà kí ló ń wà lára ọmọ aṣẹ́wó yẹn tí Tóyún ò ní lára wonder. dúró Lara, jẹ́ kí n bẹ̀rẹ̀ question kan ṣé olórí kò mọ gẹ́ ọ̀yẹ́ rí ni. kò mọ rí o kò mọ rí rárá láti ibi kankan kò mọ rí ah, èmi èmi ni láì tán fẹ́ máa dọ̀tí láwùjọ. omi ń po mọ́gẹ́ yẹn. ẹ o kúkú mọ bákan bákan ń mọ délédélé gan pàpà. lóòótì sọ ká kó bíntì fún un ṣé ò rí bó baṣẹ́ jẹ́ fún wa lánàá ni tí ẹ dúró náà níbo lẹ́yìn méjèèjì ti rìn pàdé náà. I wonder o. ní àti àtijọ́ ṣọ̀rẹ́ rí ṣùgbọ́n nǹkan kan ló ṣẹlẹ̀ mojú ibo ni bọ́dà ẹ wà. ó ní ẹlẹgbẹ̀ẹ́. ta nìyẹn kó wọlé o hmm, ọ̀rẹ́ mi ah, ah. báwo ni dé ọjọ́ mẹ́ta mo dí wàsàpù mo wà jàre. kí wàá pa hmm. ẹ̀yin girls di ẹ tún ti ń jáde ọ̀rẹ́ mi ẹ̀dẹ̀ fọnà èmi náà nà àwọn kémi náà máa jáde bẹ́ẹ̀ ṣe ń jáde àbí iṣẹ́ ìmọ̀ọ́dá tó lọ́mọbìnrin ni at least mo ṣáà fáìn jọ ẹ̀yìn méjèèjì o. kí ló máa ṣe ọmọ yìí náà irú àwọn ọ̀rọ̀ jàtìjàtì wo ló máa ń sọ lẹ́nu náà. ó ga ọ. ní ojú ọ̀rọ̀ wo ló máa ń sọ tó kí n ronú kó tó sọ̀rọ̀ kí ló mú ìpò fáìn jù wá lọ ṣé àwa méjèèjì ń sìn àdá tó lọmọbìnrin ọwọ́ tí abiṣọ́ oh. lè jù wá lọ ni. má bínú mi èmi ìnẹ̀ bẹ́ẹ̀ má bínú ọ̀rọ̀ yìí kàn ká mi má bínú náà má bínú má bínú ọ̀rẹ́ má bínú I want to be like you girls má bínú. Mm-hmm. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni wà ní kó fẹ́ belong. Yeah. um, <laughs> anyway nǹkan tó ṣẹlẹ̀ ni pé à ń jáde ní social party marathon àdánù síbìkan bá ti jọ̀la kò try láti wá rí mi ṣùtì bọ́ máa mú ẹ lọ síbi kan ṣe bó fẹ́ belong. wà á belong kò sí problem. <laughs> ọ̀ṣẹ́ rẹ mi. ọ̀rẹ́ mi jẹ́ àmọ́ lọ. jẹ́ àmọ́ lọ jẹ́ àmọ́ lọ. but next time má sọ fún mi kó fún mi jù. má bínú mm, mo ti bẹ̀ẹ́. bàbá ọ̀rẹ́ mi yìí ni mo mú wa bá yín òun náà fẹ́ darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ fún yín lórí fóònù ìmú ló sọ̀rọ̀ o. ẹ bàbá ẹ jọ ẹ ṣàánú mi ṣẹ́ẹ́rì bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ̀nà tẹ́ máa wá bá mi gbà tówó fi máa máa wọlé fèmí náà gbogbo gbà mo ní kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ bá mi wá ẹ jọ̀ọ́. ẹjọ́ ẹ ṣàánú ẹjọ́ ẹ bá mi ṣàánú ẹ ọ̀rẹ́ mi ni. Mm. olówó kò sí láburú kankan ìwọ ni kó o lọ rèé fi ọkàn ara rẹ balẹ̀ gbogbo ọ̀rọ̀ rẹ pátá ń lọ̀rẹ́ rẹ ìtì ṣàlàyé fún mi lórí fóònù ẹ ń ṣó wá rí i mọ̀jẹ̀mí ò tán ọlá àbàtà ní mọ́dò sàn ọlá bàbá ní mọ̀mọ́ yan ọlá ọ̀rẹ́ rẹ yìí lọ fẹ́ jẹ lọ́dọ̀ èmi kìíní ẹbí mo wá ti ṣe fọ́ọ̀rẹ́ rẹ tí fi ń jẹ́ fún bí ọlọ́ta ńlẹ́ adó tí fi ń jẹ́ fún bí ẹ̀rìn mi lóde ọ̀wọ̀ ó di dandan kẹ́mi náà ṣe fún ọ náà kó sì mọ̀ jẹ́ fún ọ ẹ bó ti jẹ́ fún púpọ̀ ńlẹ́ ọmọ ọdún ìyẹ̀rẹ̀ lẹ́yìn tó ṣàwọ títí tó gba apá ajá tó fi fúnpá kéré ìwọ náà ti wá ṣàwọ ọ̀hún lónìí o ó sì dandan kó jẹ fún ọ wòmí ó kàn jẹ́ wípé ntí ọ̀nà kò ju kékeré báyìí lọ. bí èlò ló máa wá ná mi bàbá. owó ọ̀hún ọ̀pọ̀ bá a bá lè rí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin ó ti tó iṣẹ́ ti parí. Hmm, bàbá eighty thousand nìyẹn o. ṣé bẹ́ẹ̀ yìí ti ń pè nù. Hmm, eighty thousand eighty thousand naira. eighty thousand. Hmm. eighty thousand. àwọn ará òde ń fi pé mo bí mo ti fẹ́ eighty thousand ẹ wo bàbá àwa rí yín láìpẹ́ yìí mo fẹ́ kẹ́ mọ̀ pé sẹ́yìn bó ti di ṣiṣẹ́ ṣe ti gbọ́ ẹ jù ọ. ẹ ṣeun ẹ pẹ́ fún wa. wọ́n ti gbà ẹ ṣe gan ni ẹ wá ṣe kíákíá ìdúró ẹ kílé o àwọn olúmọ ni ó ṣọ yín délé o. but lára kò hmm, bá ti jẹ́ ká bíìtì price ẹ̀ dáhùn owó yẹn ti pọ̀ jù kò má kí n ṣọmọ kékeré owó ṣùgbọ́n kẹ́mi ò láì bó ṣe máa ń sọ̀rọ̀ ṣe mi ò kí ń láì bó ṣe máa ń ronú rárá dúró kí ni big deal bẹ́ẹ̀ no kí ni èló ní eighty thousand naira ṣé omi tí mi fi ṣe tèmi ni over a hundred thousand ni mo ná so èló wá ní eighty thousand ni kò sàn èló. ọmọ problem tèmi ń sìn ibi tèmi máa ti rí òun ni kò sí kò síbi tí mo ti fẹ́ rí. ó máa wá rí náà ni yẹ́ẹ́ ṣé bí òun fẹ́ dàbí àwa báyìí àbí o fẹ́ wà òkè báwọn náà ṣe wà òkè ẹ ó máa wá rí ni ṣórí tó bá ti rí owó yẹn tán my dear tó bá ṣe kinní tí bàbá yẹn sọ my dear life ó máa change wàá transform ọlọ́run àṣírí tó wà ń bẹ̀ lèmi ti sọ fún ẹ̀yin ó dẹ̀ kù sí ẹ lọ́wọ́ o. mo ti gbọ́ any means tí màá máa fi gẹ̀ẹ́tẹ̀ mi ò mind máa try. now you are talking like a big girl. <laughs> bẹ́ẹ̀ ni wọ̀rẹ́ mi fẹ́ sáré jáde ìjà máa lọ. ọ̀rẹ́ mi yìí yóò dáa fún ọ àṣẹ àṣẹ ẹ ṣe o ẹ pàdúró tì. <laughs> aláìtàn o ó rí mo ti bọ́ ẹsẹ̀ rẹ bó ti yẹ kí n bọ́ o kẹsẹ̀ rẹ ó wá wo bi rere kó gbé ọ dé bẹ́ẹ̀ náà mo sì bolú bọ̀bọ̀ tiri bọ̀bá bá ẹnu fún ọ àgógó ẹnu rẹ kó mọ sọ̀rọ̀ rẹ dàṣẹ látòní lọ kọ́rí rẹ ó má burú o láti wákàtí yìí kó mọ̀ gbé ọkọ̀ àwọn ọkùnrin rere látòní lọ bí ó sì ti rí nù ṣùgbọ́n wàá kú kínní kan tí n ó fi ṣàṣekágbá ètò mò ń bọ̀. ọlá ìtàn ṣé orí kínní tó ń wò lọ́wọ́ mi bọ́ ọ bá ti délé. ju pépà ti ń bẹ lára rẹ̀ ó wà fi sórí ọwọ́ rẹ̀ ó ti bojú ara rẹ̀ bá a bá ti wá ti bojú ara rẹ̀ tán ó wà lọ rè wọ́mọkùnrin tí ọ̀bọ̀ tì ọ̀hún. kí wọ́n ọmọkùnrin tó máa bá mi tì sọ́hùn kí ló máa fi tì í. ọmọ ìkẹwé wo mọ̀wulẹ̀ káwọ́ àkàsẹ́yìn mọ. a ní olóore ìwọ ọmọkùnrin tó bá sán léegun dáadáa tó tọ́ ọmọkùnrin tó pẹ́ ní olóléegun mẹ́sàn-án ní kọ́ olóore ìwá bàbá gbà ọ́ mú mo lẹ́yìn tí ọ̀bọ̀ ṣe dáadáa tí ọmọ kan kú tí ọkàn kú iní òfin pọ́nrán tiẹ̀ ní òfin tì ọ̀hún ní ọba wọlé pọ́rọ́ iṣẹ́ bá ṣe. kí n lọ wá ọmọkùnrin kó wá bá mi tì wọlé. Hmm, bẹ́ẹ̀ ni. lẹ́nìí ni o tí ò dọ̀la bọ́rí bàbá ẹ̀ lè dọ́là iṣẹ́ ti bàjẹ́ nù o. lálẹ́ ìlú. ó di dandan. Ah, ẹ ṣeun gan ẹ ṣeun ó yà gbà á. ọwọ́ àlàáfíà rẹ ni ló fi gbà. ẹ wo bàbá ìjọ mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín ẹ̀jọ̀ ṣé oògùn yìí ṣé kò bẹ̀rù dé nǹkan tí mo jẹ́la sọ ni pé ọkùnrin tó fẹ́ lò ó fún ṣé kò lè fa ìjàmbá kọ̀ọ̀kan fún. rárá rárá kò sí lábú kankan àti ẹ̀ ní wípé ó ṣàrí dájú wípé ọmọkùnrin yìí ó fi pọ́nrán tiẹ̀ ó fi bá tì ọ̀hún kò sí lábú kankan báwọn ọ̀run mọ̀lẹ́ ti wí o kò sí lábú kankan. o ẹ ṣe bàbá ẹ ṣe bá bọ́ ọ lè ní o. lára wàhálà tí ẹ ọ wàhálà wo ló tún wà báyìí ó tún dé ó bẹ̀rẹ̀ o kí ló tún ṣẹlẹ̀ ń sìn. bàbá ní kí wọ́n mọ ọkùnrin tó máa bá mi ti kíní ìsínú. ẹ kò sókùnrin tí mo fẹ́ pé o ṣáà mọ̀ pé mi àti Lukman ò sí mọ́. tó tọ́ dẹ̀ ni o ah! so ò wá rí ọkùnrin kankan tó lè bẹ́ẹ̀ ṣe báyìí. ó mọ̀ náà pé ìwọ́gun ọba ti sọ látàárọ̀ náà bàtà ti wà nílé ẹ̀rọ epo ti sọ àti sọ gbogbo ẹ̀ àti parí gbogbo ẹ̀. Ah! má bínú jẹ́ wọlé lọ bá bàbá. Baba, baba, baba. Ah, ṣe eh, ah. bàbá bàbá. ẹ̀yin mọ́dé yìí Eh, ló dé ẹ̀ tí ì lọ ni. bàbá ìwọ èyí ò lè máa gbà wá àti ìwọ ọ̀rẹ́ mi ni ó lóun lọ́kùnrin kankan tó lè bá òun ti kíní yẹn wọlé. Ah, mọ́dé yìí ọbọ̀ ọ̀rọ̀ jẹ́ ah, ẹ wo wàhálà wà nù o wàhálà kẹ wàhálà bíi ti báwo. gẹ́gẹ́ bí mo ti wí fún yín lẹ́ẹ̀kan kó tó di wípé ẹ kúrò lọ́dọ̀ mi hàn wípé kíní yìí ọ̀gbọ́dọ̀ dọ̀la ó gbọ́dọ̀ kọjá lẹ́yìn bàbá ẹ lè kọjá lẹ́yìn ẹkùn ó pò kété sẹ́nu ònú o. Ah, bàbá ìjọ ń dúró yìí o ilé ìlú kòkó ṣòro nìyí ṣàánú wa ẹ ẹ ẹ mọ̀ pé ọmọ yín ni wá ẹ ṣàánú wa bàbá ẹ̀yin lè ti bẹ̀rẹ̀ kínní fún wa ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe dópin ẹ bá wa parí ẹ. ọ̀dà náà kí wàá ní tẹ́ ẹ fẹ́ kẹ́mi ò ṣe o. bàbá mú òkú bóyá kẹ́ ẹ bá mi bá ti sùn lójú bí ẹ lè bá mi bá ti sùn àbí àbí àbí mi ò ní choice. bí mo bá gbọ́ yín dáadáa kẹ́mi ọwọ́ àti wọlé. ẹ ẹ jọ̀ọ́ ẹ wọ ẹ jọ̀ọ́ ìyá bẹ̀bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bá ìjọ tó lọ lọ́wọ́ báwa bá ti sọ̀rọ̀. ó ga o ọ̀rẹ́ nǹkan ńlá báyìí ló ṣẹlẹ̀ sí ẹ. kò máa tán síbẹ̀ sórí babaláwo yẹn bá mi tì wọlé lóòótọ́ létà ni mo wá mọ̀ pé àwọn àti lára wọn jọ plan ẹ̀ ni. wọ́n gbá mi pẹ̀lú owó mo tún pàdánù ara ọpẹ́lọpẹ́ ẹlẹ́dàá mi tí kò sùn tó gbé mi pàdé aláwo rẹ̀ ṣe bẹ́ẹ̀mí náà rẹ̀ ń sìn. ìgbà tí Lara mú ẹni tiẹ̀ tó kánlẹ̀ lọ́lọ́run bàbá mi gbé matras tó bàbá mi gbé sílẹ̀ rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló mà dá mi délẹ̀ o àmọ́ yìí ti rán un. bẹ́ẹ̀ ni o. ó jẹ́ máa dúpẹ́ tiẹ̀. ah mò ń dúpẹ́ o àmọ́ ṣe ibikíbi tí Lara bá wà èmi ṣúgà fúnra mi máa ní lára máa frustrate ẹ̀ máa disgrace ẹ̀ máa tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ oh my god tó jẹ́ pé kó wà pẹ̀lú president báyìí tó bá ṣe ń fojú rí mi báyìí wọ́n máa pátì sẹ́gbẹ̀ẹ́ kan. mo trust ẹ ọ̀rẹ́ mi sugar baby. mi yẹ o ó yà mo drink ẹ. pẹ̀lẹ́. Ah, ẹ bí jòkó. sọlá báwo. Ah, ok ṣọlá mo gbádùn ẹ̀ bàjẹ́. ẹ ah. <laughs> ẹ ti wà á rí nǹkan kan nítorí pé lè jẹ pápápá ni tó bá jẹ pé ìta máa farabalẹ̀ ṣe ni ah, <laughs> mo ń tún nǹkan wò. ẹ ìwọ ní adé gbà. èmi ò mọ̀ pé èèyàn dàgbà ah. máa ṣe yín bí ọmọdé ni. <laughs> máa ṣe gbogbo eré fún àyà ajá. ẹ ẹ kò sí wàhálà àtúpàdé ẹ gẹ hmm, ẹ jẹ́ kí èmi tètè máa lọ tètè understand. ok o fẹ́ máa lọ hmm. ẹ tó bá dọ̀la kò pè mí. mo ní mò ń lọ ni ẹ mo mọ̀ tó bá di twelve lọ́la kò pè. kí n pè yín kọ́ tájọ sọ́ńkọ́. máa fún ẹ ṣùgbọ́n wọn náà mọ̀ pé owó yẹn pọ̀ five hundred thousand naira. ọ̀la ni kí n tó pè yín. kí n pè yín lọ́la. máa fún ẹ mọ̀ wọ̀rẹ́ tó bá di twelve lọ́la kò já pè mí. ṣé òun bínú ni. ṣé wọ́n bínú lọ ni ṣọlá. olórí burúkú gbà ní wúmà yìí ọlọ́run ṣé mo pé bí mo ṣe fara ṣiṣá tí mo fi gbogbo ẹ̀ bá ṣeré kò fún mi kọ́bọ̀. Ah, kí ló dé um, even owó cab. cab ọlọ́run ní kí làákù náà jẹ́ǹjẹ́ ni mo fi gbé dáfó délé. Ah, náà dúró ṣé ìwọ ò béèrè lọ́wọ́ ẹ̀ gbọ̀nsẹ̀ ní láti máa bí wọn. mo béèrè lọ́wọ́ ẹ̀sẹ̀ ẹ̀ òkè lẹ́yìn ìgbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀ yẹn hmm, a tún ṣeré lẹ́ẹ̀mejì olórí burúkú gbà ní wúmà yẹn ó jẹjú mi gan o káyọ̀ pé mo lè fún bro ni màá fún bro bó ṣe sọ pé kí n pè òun yẹn gbà tí mo bèrè lọ́wọ́ ìwọ sọ pé kí n pè òun lọ́la dàpọ̀ mo ṣeré fún un máa yìí àti ibi tó ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ mo bá wa sókè ni ní nǹkan tó yẹ pé mo ń act ni mo fọkàn ṣe ni kò sí feelings kankan bẹ gbogbo ẹ ti kú ẹ dọ̀bálẹ̀ ó máa wọ̀n yá yìí náà. <laughs> anyway ọmọ ìyá rí bó ṣe wà yẹn wọ́n ti fẹ́ máa smart up pẹ̀lú ẹ̀ ni ìwọ náà máa yẹ ti jí ni àti pé ibi tí mo máa blame ẹ̀ sí ni pé irú ìgbà tó ti béèrè nǹkan lọ́wọ́ ẹ̀yìn tí ò ti respond irú méjì tó sọpọ̀ fún yẹn bí ìgbà tó fún lẹ́yìn ni. mo ní kí n put more effort ni mo ní kí n put effort. Ah, ohun tí ohun ọmọ tó ń bá ti wà ó kí wọ́n máa sún ẹ síwájú ni ah. but over náà ni kò ìbàjẹ́ o you understand eré tí option a tó bá kọ̀ àmàgbé option b dìde ni wọn bí aláya wọn dá wọn máa sanwó ẹ especially màmá yẹn. nígbà tí yéye pé bóyá o jẹ àká ó yà wòye ọkàn balẹ̀ ó máa san. kó sọ o. a máa sọ ìgbà ẹ̀yin gan máa para yín mo ṣe bẹ̀rẹ̀ ni màá finish from head to toe ni. Ah, torí ọlẹ́ mi náà gbádùn. kí èmi mo ní kẹ́yìn jọ sweet sixteen. ẹ̀ẹ́dìjì máa ń gbádùn yín. èmi náà ń gbádùn ẹ̀. yẹ yẹ ẹ nǹkan tí mo bá yín sọ nǹkan. ẹ yes máa fún ẹ take this tó bá mountain. mountain. you know ní tẹ̀ ń sọ̀rọ̀ báyìí. máa fún ẹ tó bá di mountain ṣe mo four hundred thousand. mountain báwo ó pọ̀ díẹ̀. mountain dẹ́n sọ yẹn ò lè kò lè work náà. wá ti ń bínú ni. àwọn ò ṣe ní sọ̀rọ̀ tèmi bá ń ṣe gbogbo nǹkan láti satisfy yín ẹ̀yin náà satisfy mi náà. mountain báwo ṣé yíyó four hundred thousand naira wá pọ̀ jù ni. má bínú gba ilé iná gba ilé iná. sọ fún mi pé mountain mountain. bá a nà gba ilé iná. ó sì nǹkan tí mo fẹ́ fi léyìí ṣe náà. a mú mọ́ fi gbé cab lọ ni. yẹn fi gbé cab mi mo ń dùn yín inú ẹ̀dùn mi nù mo ń dùn inú ẹ̀dùn mi nù nǹkan tó ẹ jẹ́ kí n sọkàn mi nà án mo ń dùn inú ẹ̀dùn mi nù gbogbo nǹkan tó yẹ kémi ṣe ni mò ń ṣe ẹ̀yin ò ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe rárá mi. you don try now. ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe rárá. ṣé nǹkan tó ṣe ń bínú lọ yìí. ṣúgà ṣúgà eléyìí yàtọ̀ ara ẹ̀ gbọ́ ìgbà tí ẹ̀dá ló lé ayé mọ kò jà púpọ̀ ohun tẹ́nìyàn gbélé ayé ṣe ìkórí ó jẹ́ ògbéni ṣúgà ṣúgà ṣúgà ayọ̀ ìdùnnú ni mo fẹ́ ṣúgà ṣúgà ṣúgà. kò fọ́nì kò fọ́nì. sọlá seriously mo mọ̀ pé kò fọ́nì mo mọ̀ bọ̀ ṣé o ò fi pa àwọn pípé yìí ń gbà ẹ́ ah, mo fẹ́ ya ní ọlọ́run ah, ten k ten k ló fún mi. nínú èlò. four hundred k ni mo bí ó dẹ̀ fún mi ten k nínú ẹ̀ ah, ó yàtọ̀. Ah, well ó try now. at least the other time yẹn o sọ pé yẹn ò fún ẹ lówó cab eléyìí dẹ̀ sì fún ẹ ten àbí. ṣùgbọ́n ìgbà tí mo wá bínú kò lọ́dọ̀ ẹ̀ mo slow pace mi you know mo ò sáré rìn bóyá àtẹ̀wò bí mo ṣe bínú tó á pè mí padà mo wá rò pé kò ní credit lórí fóònù kò flash débi tó máa kọ́. wàhálà ìfẹ́ àlàyé sí wọn lọ́la kó lè pè é kó lè pè mí. àbọ̀ dúró kí ló yẹ táwọn obìnrin máa ń ṣe báyìí náà. lóun tó bá jẹ́ ẹ̀yin ọkùnrin ní nǹkan ohun tó wá ọtí mi dẹ̀ jẹ́rìí wọ̀ ó máa tún fún jára sí wa bí. ẹ̀yin ẹ mọ̀ mí lára náà mo fi ṣe fún fita ṣo sí. so kí wàá kí wàá là ń sọ ó ti wà over satisfied ó ti what else kò lè pè é bọ̀ bọ̀ kọ́ ro na àwọn lẹ́lẹ́dà tèmi na this thing na business ah ah tèmi bá ti satisfy òun ó yẹ kọ́ àwọn náà jù sí mi padà nínà. ẹlẹ́dà o ṣe gbẹ́lẹ́dà yẹn sẹ́gbẹ̀ẹ́ kọjá ká face issue sórí normally èmi náà n fẹ́ kí wọn náà rí bó ṣe ń rí ni n fẹ́ kó mọ̀ pé ojúbọ̀rọ̀ kò gbọmọ lọ́wọ́ ìkúrò àwọn pípù yìí um, ten thousand naira tó sọ pé ó fún ẹ yẹn nǹkan ó wà lọ́wọ́ ẹ. no ẹ ẹ thank you ó wà lápò mi tí ì ràn ó wà lápò mi. Ah, that's good ẹ ò ní lọ lélálẹ̀ yá bí o máa lọ. àìbọ̀ mo lọ mi lọ sẹ́nìgbà. bẹ́tà tó bá di láàárọ̀ là ẹ́ anibitajọ máa dé àti dé bus stop yẹn sìn tó yẹ ó máa wọ̀rì láti ọ̀la yẹn lọ different songs làwọn wá sàn. wàá ṣẹ̀ṣẹ̀ wá mọ́ ọ́n the difference between the boys and the men ṣé ti yẹ ọlọ́run ajẹ́ kọ́sọ̀ gbèsè three ninety ẹ̀ tó oh, four hundred three ninety ah náà ìlú ọmọ tó club bíi two million àwọn fi kóyí sí máa gbẹ kó tóbi táìmù yẹn ni máa gbẹ kí kò máa dàkí máa dàkí máa nìkan fi place. lágbára náà àti the most of wọ́n ti good wọn níbẹ̀ ó ti make owó. ìrọ̀ kò sẹ́ni tí ò kì í pay dí o. bàbá ẹ lára bàbá ẹ ṣeun ẹ kó tó lè. dábọ̀ dábọ̀ <laughs> ẹ kí rẹ ni. èmi nìyẹn jàre ẹ wo bàbá mi tó tiẹ̀ gbé mi débi báyìí nǹkan tó mú mi lé omi gan ni. ṣe rí bàbá ọ̀rẹ́ mi tẹ̀ ń rí ó ti gbìyànjú gan níbi pé nǹkan sọ pé èèyàn ń wáṣẹ ó ṣàkìtìyàn ṣùgbọ́n gbogbo ẹ̀ irọ́ ló bó dẹ̀ ṣe wá wá yẹn òun ló ń gbọ́ bùkátà bí ló ń gbọ́ tara ló ń gbọ́ ti màmí ẹ̀ understand gbọ́wọ́ kò sí nǹkan kan ó tún decide pé kóun fara pẹ́ mi ó fara pẹ́ mi náà kò jẹ́ lọ́wọ́ rárá ṣẹ́mọ̀ èmi wá pèsè ẹgbẹ̀mí wá jẹ́ kó yé pé o ojúbọ̀rọ̀ ò gbọmọ lọ́wọ́ èkúrò tó bá ti rẹ́dì láti tẹ̀lé mi dọ́dọ̀ bàbá ẹ ó dẹ̀ àdéhùn òun láyé débi báyìí lẹ́yìn sí. lọ́rọ̀ kan ṣá ẹ ti jọ ń ṣiṣẹ́ kan náà. Ah, bẹ́ẹ̀ ni bàbá ẹ ti ń ṣe bàbá ah, ṣùgbọ́n kò jẹ lọ́wọ́. bẹ́ẹ̀ ni bàbá ẹ òun máa ń tà jù mí lọ èmi ò kí ń tà rárá mi ò ń tà. Ah, ní ìtò ti mú ọdẹ yìí yóò jẹ lọ́wọ́ kódà yóò jẹ jù. ọgbọ́n sórí iṣẹ́ tá a ṣe fóun òun là á ṣe fún wọn náà. ọjẹ jíjẹ ọwẹ wíwẹ eléyìí tó mọ̀ fi para á fún wọn eléyìí tó tún wọn mú lọ tó bá fẹ́ lọ́ọ́rẹ́ fi kálò túrú pọ̀ lọ́dọ̀ àwọn oníbàárà yẹn á dùn fún ọ lẹ́yìn àgbọ́ <laughs> torí pé ìrẹ́ ló ní kọ́mọ ọ̀bọ rẹ tòwó tòwó ọ̀wọ́ wọn. àwọn ló ní kọ́ ọmọ ọ̀hún mọ́ oko àṣà kan ò ní balẹ̀ kọ́ sọ́wọ́ amúwalẹ̀kùn mẹ́ràn tiẹ̀ bó ti rí nù. ẹ ṣe gan bàbá <laughs> kínú ẹ má darí bàbá bàbá ó ń béèrè lọ́wọ́ mi pé bíi èèlò ló máa náwó. <laughs> sórí nǹkan ọmọ nìyí ọgbọ́n sórí ikú tó pa ń bẹ lọ́dọ̀ Dàpọ̀ bàbá ti ń bọ̀ iye tó bá dé nìkẹ́ mú dání ṣùgbọ́n ọ̀túnla nìkẹ́ wa o ẹ bá ṣe yín lẹ. ẹ ṣe gan sáà ẹ ṣe bàbá bàbá tó bá wọ̀ kẹ́ gbádùn mi o ẹ gbádùn mi gan. yóò wọ kò ní wọ kíni. bàbá ẹyẹ má bàa gbónú ẹyẹ adébílọ̀ tó. ẹ ṣe gan sáà ẹ ṣe bàbá ẹ ṣe bàbá ẹ ṣe gan sáà ẹ ṣe. ẹ kú lé o. ah my dear káàbọ̀ báwo ni. mo wà pa mi dẹ̀ tó wà pa. báwo dẹ̀ lè ni. sórí gbogbo bíi mẹ́tẹ̀ẹ̀ta tí mo submit sí mi sí gbogbo ibi mẹ́tẹ̀ẹ̀ta ti reject mi. Ah, ah. ibi mẹ́tẹ̀ẹ̀ta tán. bẹ́ẹ̀ni mo tiẹ̀ tún jẹ́ kó máa yé wọn pé mo ti jẹ́ md ní a reputable company rí wọn fẹ́ gbọ́ ní orí ìtìdán kan wọn fà mí ni pé tí n bá lè ṣe iṣẹ́ driving ọ̀ kì í ṣe cleaner imagine iṣẹ́ tí mi lè ṣe láéláé. ilé ìtura o lọ́rọ̀ kan ṣá wọ́n ní kó wá ṣe driver o ò dẹ̀ lè ṣe driver o ò tún dẹ̀ lè ṣe cleaner àbí. Ah, ah. kẹ́mi wọn ló sọ̀rọ̀ bá ṣe inú ọkọ máa dùn kan ọkọ máa pọkàn driver ni àbí kọ́ ní ọkọ ẹ̀ ní ló ń ṣàgbálẹ̀ ọjà. ìyẹn náà dá. kẹ́mi ṣòtìrì láìpẹ́ láì jìnnà gbogbo nǹkan ló ṣe máa dà bí ṣe wà bí ń pa mí bí wèrè kí ló wà létí mo lè jẹ. Ah, <laughs> oúnjẹ ọ̀rọ̀ oúnjẹ ló ń sọ báyìí kò sóúnjẹ ńlẹ̀ o nítorí gbogbo owó tó wà lọ́wọ́ mi ni mo ti yá ẹ tán so ìlú kọ̀ọ̀kan tí mo lè fi sóúnjẹ. Ah, o lọ ṣọ́ọ̀bù ni. Ah, ah. ọ̀rọ̀ ṣọ́ọ̀bù ló ń sọ báyìí dúró náà jọ nítorí ọlọ́run sọ fún mi ṣé gbogbo owó ṣọ́ọ̀bù ni màá fi sóúnjẹ tán ni torí lè sú mi báyìí o nítòótọ́ ìwọ ló dá mi lóko o àmọ́ níbi tá a bá dé yìí bí n pé ṣe ló ń gba gbogbo owó yẹn lọ́wọ́ mi ni nàá ah àwítán wọn ni kò wá ṣe driver olóòlè ṣe driver wọn ni kò wá ṣe cleaner onírara látijọ́ ìdẹ̀rẹ̀ òníṣẹ́ kankan lọ́wọ́ o tún wá jàjà rí iṣẹ́ wọ́n wá yan bọ̀ pé o lè ṣe mi ò mọ̀ ń pa ẹ o torí mi mọ̀ orin ta fẹ́ kọ sílé báyìí. kẹ́mi o bó ṣe ń bá mi sọ̀rọ̀ èmi ló ń sọ̀rọ̀ sí yẹn àṣé ó ti tó kó máa bá mi sọ̀rọ̀ báyìí ṣá. tó tọ́ ni torí kò yé mi mọ́ báyìí. ṣé mo fìgbà kan ṣọlẹ tẹ́lẹ̀ ni. kò síṣẹ́ tí yóò lè ṣe o kò síṣẹ́ tí yóò lè ṣe tí yóò bá ti níṣẹ́ lọ́wọ́ báyìí èèyàn máa gba kámú ni èèyàn máa gba kádàrá ni àwọn ìtàn ló lè ṣe. gbọ́ gbọ́n tó sọ̀rọ̀ àmọ́ mo kò fẹ́ kó mọ kankan jájú pé kò lè má rí báyìí lọ títí láyé o nǹkan sì máa dà tó bá fi pé tí nǹkan bá kó díẹ̀ káàtó di next thing kó máa sọ̀rọ̀ sí mi ọyọ́ ló ń ṣá. kí kí kí wàá ní gbogbo èyí tó ń sọ yẹn sí kí ni o lè má rí bákan títí yóò máa change the only thing to constant ní ayé change ni. tí nǹkan bá dẹ̀ ti change yóò máa adapt ni ẹ nítòótọ́ ọ̀gá ló wà tẹ́lẹ̀ àmọ́ nísìn tí o ti lóòzì iṣẹ́ iṣẹ́ tó bá ó fa èèyàn aṣá láti ṣe náà ni in the meantime kò ń ṣe gbogbo income mi la máa ná sí gbogbo responsibility tá a bá nínú ilé ah, gbogbo ṣọ́ọ̀bù ló ti jo gbogbo kínní o ní mi ò sọ́pọ́ọ̀tì yẹn. ayé pọ́jú dé wọ bàtà ẹnì kan lórí ọmọ àwọn fìlà abẹ́ òrì pàgà èèmọ̀ rẹ̀ o ó máa máa move ní pààlà ọlọ́run ah, bá ṣe lè bá dì wo gbà síbẹ̀ eléyìí ìbẹ̀rẹ̀ ni o lágbára ọlọ́run this is just the beginning lágbára ọlọ́run wà látàlá tọ́lọ́run bá dé tán a máa gun bentley. àní bẹ́ẹ̀ mi ṣe wà ilé méjì ni mo fẹ́ ní banana island. wàá tún jèrè gbogbo onírú let's go ah, eh? láì sọmọ èkó eh, let's go. títà mi ẹ bá dé. a <laughs> ṣe bàdí. wọ́n kò yí wà ń bẹ̀ gan. ọmọ ah, kò mo ní taste bọ̀ sórí tó jẹ́ v six yẹn fẹ́ kó jọ́n tó yẹ lọ́n kó rọra tó bá ti ń gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ ló máa dé ilé. èmi àmì ah, náà mọ̀ mọ̀ mọ̀ eh, mo mọ̀ kó gbẹ ju tiẹ̀ lọ. ó gbẹ ó gbẹ ẹ̀wọ̀ ah! má wọ̀ rí. àbọ̀ mi ò bẹ́ o màá ta màá ta mo bàbá ga mi o mọ́tò ló jura wọn lọ o. ìwọ má kọrin màá ka ẹwọ kọrin <laughs> ah come guy adúpẹ́ fọlọ. Ah, ẹgbẹ́jẹ́ mẹ́ta sátidé. ìjọba pẹ̀lú. ilé ńkọ́. àyànbẹ̀lẹ̀. ọlọ́run ṣàánú wa. àmín. àmín ń sallallahu alayhi wa ah mr atunde ti ṣèwádìí lórí ọ̀rọ̀ yín lọ́pọ̀lọpọ̀ mo ti ṣe é sí ara lórí ẹ̀ dáadáa a máa pẹ̀rẹ̀ kan tọ́lọ́ fi hàn mí lórí ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lóru lórí ọ̀rọ̀ yín ẹ ti wà nínú ọlárí gan-an ẹ ti wà nínú arísìkiri ẹ ti wà nínú owó rí amóbìnrin àti ẹ wà nínú owó yìí ẹ tọrọ àlùbáríkà ń bẹ ni ò jẹ́ kó pẹ́ tó bó ti yẹ kó pẹ́. kò yé ẹ àlùbáríkà látara àwọn tó bí yín inú àgèsè tọ́lọ́run ṣe fún yín ló jẹ́ kó ibo ti rí yìí. Ah, eh, dáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ máa ń sọ fún mi pé bó ṣe máa ń ṣe ilẹ̀ Yorùbá pé tọ́mọ bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ owó tó bá kọ́ gbà ó máa gbé fáwọn òbí ẹ̀ kọ́ lè bá fẹ́ àlùbáríkà sí. so fún sálárì mi rè mo ní kí n gbé fún yín ẹ̀yìn tó bá wù mí. that's right ọmọ apọ̀n wọ̀ náà lé ọmọ ní kọ̀rọ̀ sí ẹ lẹ́nu iṣẹ́ náà tí o wá bẹ̀rẹ̀ ọkọ ọba àdàbà kò ní ṣe ẹlẹ́sẹ̀ wàá fi iṣẹ́ náà wàá fi yá wàá fi rà lágbára ọlọ́run gbogbo tó bá dáwọ́lé a máa yọrí sí dáadáa ni èló ló wà nù ẹ̀. two hundred and fifty thousand naira ló fi bẹ̀rẹ̀ fún mi. two fifty thousand. all right gbé owó yẹn fún mọ́mì ẹ̀ jẹ́ kó yọrun tó bá wù ú bẹ̀ kó ṣàdúrà fún un tó bá ṣe tán màá mú bá ti màá mú. dàdí kì í gbé omi fún mọ́mì kan yọ ọ́nbẹ̀ ẹ̀yẹ́ níwọ̀n tó bá ń wọ̀n ẹ̀yìn náà tún yọ. kí ló dé tí fi gbé fún ọ. bí ṣe ń ṣe nìyẹn. Ah, mo sọ yìí mo lè gbé omi fún ọ. Ah, kí ni màá ṣe gbé omi fún ọ ṣé àwọn ló mi wá ṣe ni òótọ́ ni sáwọn lọ́ba mi wá ṣe tí mo ṣe máa gbé gbogbo sálárì mi fún wọn ok ẹ̀sà tí n bá gbé fún wọn sí two fifty thousand ló wà bẹ̀ tọ́ bá lọ lójú kòkòrò sí bóyá wọn lọ yọ bí two hundred thousand ẹ̀yin náà tún ṣe máa yọ èló ló wà máa kù tí máa mú délé. Babátúndé ṣọgbọ́n kan tó mẹ́ sọ sí mi lára wá ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni àyè mo sọ fún ẹ pé yòówó ń jẹ mí. kí ló ṣe ẹ ah, kí ló ń ṣe ẹ kí ló ń ṣe gan ṣe ìwọ náà tún fẹ́ máa pẹ̀lú ọ̀bọ̀jáwòrán ni ṣe tọmọdé bá tẹ̀ ṣe bí ọmọdé ṣùgbọ́n àgbàlagbà ni wọ́. kò yé ni kọjú bá yẹ ọmọ àlàyé ni ó ti yẹ ń sìn tó o bá ti lè ṣe nǹkan tó mọ́ ní kò ṣe fún màmá tọ́jú owó ẹ̀ mi ní gbà lọ́wọ́ ẹ̀ o kò mọ̀ pé bí o pa mí. ẹ̀yin ló fẹ́ ọlọ́run bá rí pé mi wọ́n ti kú nínú gbòòrò ẹ̀yin lẹ́lẹ́fẹ̀ẹ́. ó dà ọ̀sán. ṣé nǹkan ṣé nǹkan tó máa ṣe ṣó da ṣó bójú mu kó mo máa sọ bí ọ̀rọ̀ yẹn sẹ́mi ṣó bójú mu. dúró ṣé orí bíbẹ́ ni oògùn orí fífọ́ ni ọmọ ọdún mélòó ni gbogbo nǹkan tí ò bá yẹ pátápátá a máa tẹ̀ láti láyé ni ó gbọ́. today. ni mi ṣe fẹ́ gbóhùn yẹn lẹ́lẹ́kan. kí ló ṣe fún ẹ. dàdí ẹ náà mọ nǹkan náà ṣe náà ẹ mọ gbé lóòótọ́ àwọn ọlọ́tọ́ mi dàgbà ẹ mọ bọ́ ṣe fìyà jẹ mí kékeré táwọn máa fi mí kẹ́ ẹ̀ṣọ́ láwọn ọmọ wọn ìyà gidi ni ẹ náà mọ. gbé ẹnu ẹ sọ̀n gbé ẹnu ẹ sọ̀n Túndé ó fi ẹ kí ọmọ ìṣọlá dáhùn ó fi yà jẹ́wọ́ ṣé wo mọ̀ ẹ́ pé gbogbo bó tilẹ̀ hùn kí òbí yálà àwọn tó ń bí àbò gbé lọ́dọ̀ ẹnìkan ni ọ̀nà tó nǹkan lè gbà kan fi tó ẹ láyé yìí ẹ̀kọ́ náà fi kọ́ ẹ ṣùgbọ́n lójú tiẹ̀ nígbà àdàgbà tó ń fìyà jẹ kì í ṣe ìyá wàá máa rántí ọjọ́ kan ṣe péré ìyá yìí òun ló tọ́ mí ta ló bá gbé gbowó yẹn fún kó má tẹ̀ sọ fún mi rárá ìṣọlá tí wọ́n ń sọ yìí ṣòro pé dídùn nú mi ni wípé kò parí ìwé ẹ̀ láàrin wo pẹ̀lú ṣọlá ń sìn wo pẹ̀lú ṣọlá ṣe ìwọ ò rí ẹ̀tọ́ láàrin yín kò pariwo dépò tí ó máa sọ pé certificate kan lè yóò tó lè fi ṣe gidi. wọ́n á fi yẹn ń kàn bí apẹ́ wọ́n fẹ́ kẹ́sọ́lá wọ́n fẹ́ ṣe kíní kan wọ́n fẹ́ ṣe gbá ó yá sọ fún mi. ẹ dáàdi mo ti gbọ́ àmọ́ ṣe rí ẹ náà mọ̀ ẹ mọ̀ pé ìyá yẹn pọ̀ ń gbà yẹn náà ìyá gidi tí mo ṣe pé kíní ẹ wo mo sọ̀rọ̀ gan-an ó mi lè tẹ̀yà ṣọlá lọ́wọ́ o omi ò lè tẹ̀ wọ́n lọ́wọ́ òun lẹ́gbẹ́ torí ẹ̀yin náà ọmọ ẹ̀gbọ́n fi àjẹ mi ẹ̀kàn fẹ́ dọ́gbọ́n máa ṣáàdì wọn bóyá kẹlẹ̀ fi mú mi wálẹ̀ ni mi ò dẹ̀ nígbà ẹ̀wọ̀ ẹgbà hundred thousand ló wà bí ẹ̀yin ẹgbà kẹ́sì máa rí nǹkan náà tó bá di next month màá tún wá fún yín lówó. mi ò fẹ́ tí o bá ti lè ṣe nǹkan tẹ́mi sọ fún ẹ gbé owó ẹ̀ dání ohun tí máa jẹ títí di ọjọ́ alẹ́ mi ọlọ́run bá ti pèsè ẹ̀ mi ò gbàdúrà kí n dó di ọmọ kan ara gbági o a máa wọ aṣọ lọ síbi tá a máa ti raṣọ míì ni ohun tọmọ bá mú wá àkàn àgbà pé wẹ ká ṣàdáfà náà jíjọ ọmọ àmọ́ ọmọ tó bá fi ṣe apá báyìí àsun kó dúró sí àyè tó o bá ti lè ṣe ohun tí mo wí kó ṣe one million naira ló gbé dání hold your money. dáàdi ẹ jọ náà torí náà mo ṣe ń ṣiṣẹ́ mi lẹ́lòmí náà ẹ gbowó ìlọ́wọ́ mi náà. ọmọ tó bá ti sọ pé ẹnu mìíràn kó dúró sórí ọwọ́ ẹ hold your money. ẹ ẹ fẹ́ gbà á bì ẹ ṣáà fẹ́ máa ṣáìdì wọn ẹ̀dẹ̀ mọ̀ pé òótọ́ náà fìyà jẹ mí o nítorí máa ń sọ ni ẹgbẹ́ tágbàlagbà bá ń fìyà jẹ ọmọ kékeré kọ́nà tí wọ́n mọ kékeré náà ní mẹ́mórì o ó máa rán lóúnjọ kan o. ẹ mọ bọ́jú máa ń ṣe mí gbà yẹn owó mi ò lè tẹ̀ wọ́n lọ́wọ́ o owó mi ò lè tẹ̀ wọ́n lọ́wọ́ èmi mo ń lọ. bó ti rí nu allah akbar alhamdulilayi rabbil alamin kí ló wá dé tó fi rí bẹ́ẹ̀. àfàṣẹ rí màmá tí mò ń sọ̀rọ̀ pa yìí àwọn kan lọ bí mi lóòótọ́ àwọn lọ tọ́ mi dàgbà àmọ́ ṣe rí wọ́n fìyà jẹ mí gan wọ́n fìyà jẹ mí gan kékeré títí mo fi dàgbà ìṣẹ́ náà ń fi mí kẹ́ ọmọ tiwọn wọ́n jẹ́ kí n mọ̀ pé mi ò níyà. ọlọ́run wá ṣàánú yìí ẹ̀gbọ́n táwọn yorùbá wí ni nínú òfin nínú ọ̀la lọ́mọ pàǹdọ̀ ń dàgbà ọlọ́run ti kó yíyọ kò wá yẹ kẹ́yìn fi bi san bíi ó yẹ kẹ́ fẹ̀mí ìmoore hàn sọ́lọ́run ni àwọn yorùbá ní olùbí ni kò tóun wo ni pàápàá ọlọ́run tó dára bá dá sí wa qada rabbuka allah ta'abudu illa iyyahu lẹ́yìn pé kírun fún mi ọlọ́run ẹ gbàwẹ̀ fún mi ẹ yọ sàká fún mi àwọn tó bí n tó kù kẹ́ wáyọ̀ nu wọn bẹ́ẹ̀ sì ni bá àárín ìyìn àtòbí ò bá tó àbáwọn tó tọ kò sí ọgbọ́n tó lè dá àárín ìwà tọ́lọ́run ò lè tò. àti pàápàá ṣé ẹnìkan ni bàbá yín bí ni. Hmm, èmi nìkan kọ́ ni bàbá mi bí mo lábúrò ọkùnrin àmọ́ ìyá tí mò ń sọ̀rọ̀ èyí ló bí yẹn ìyẹn ni mo ní wọ́n máa ń fi mí kẹ́ ní kékeré títí tí mo fi dàgbà. aláhàpá tó bí nǹkan bá ń dààmú ẹ̀dá láyé kò sí ló ti wọ́ tó tó bá tọ́ ọlọ́run bá wa ọlọ́run fọ́nà àwa èyí dì náà sọ̀rọ̀ tọ́lùmùsẹ̀kìm gbogbo tí ń ṣẹlẹ̀ yìí àtúnṣe ń bẹ lórí ẹ̀ o. kí wàá ní máa ṣe báyìí sí ìyá kan. Hmm. ẹ padà lọ sọ́dọ̀ wọn ẹ lọ wá yọnu wọn ẹ lọ wá dùnú wọn bẹ bá wá dùnú wọn ọlọ́run dá ìgbà padà fún wa. àwọn afa bí ṣe wáyé mi ò níṣẹ́ lọ́wọ́. èyíkéyìí iṣẹ́ tẹ bá rí owó tẹ bá kọ́kọ́ gbà tí ń ṣòwò oṣù yín ẹ kó lọ fún wọn kí wọ́n yọ tí wọ́n bá fẹ́ ń bẹ̀ tí wọ́n bá yọ tí wọ́n bá ṣàdúrà fún yín ọ̀rọ̀ yẹn ti dayọ̀ padà nìyẹn o gbogbo tó ń kọjá lọ yóò padà wá fún yín gbèsè ayé yín. ẹ àfa àṣẹrí kò ṣe pé mi ní òwà ṣe mo ń wá ṣe all the time àmọ́ ṣe rí gbogbo ibi tí mò ń lọ àwọn iṣẹ́ ìdọ̀tí lọ́ fi bí kan ní kí n wá jẹ́ driver wọn kí n wá jẹ́ cleaner wọn èmi tẹ́ pé ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ md ni mí bẹ̀ kí wọ́n máa lọ ṣàfọlẹ̀. iṣẹ́ tẹ bá rí ẹ̀ ṣe ni o torí bí ọlá bá bọ́ lọ́wọ́ yàn ni máa ń pẹ́ kó tó padà ipò tẹ̀ wà tẹ́lẹ̀ yẹn àwọn kan nídìí ẹ̀ ọlọ́run ti fa àwọn kan síbẹ̀. kò bá jà fọlẹ̀. ẹ lọ ṣe látara pé ṣé yìí tẹ fi wádùn nu wọn ẹwà àtọ́ lòun fi yín dá yóò ju bí tẹ wà tẹ́lẹ̀ lọ ọlọ́run má ṣàgbà fún wa owó tẹ bá kọ́ gbà kí wọ́n bá ń ṣàdúrà sí i àti hmm, yọ òróǹro àti yọkùnrin ẹran nù ẹ̀rùn àṣejẹ báyìí. ohun tí mo bá dà ní ilé ayé o kó tẹ́ mi ìgbà ayé mi àtẹ́lẹwọ́ rẹ ló wà ọlọ́run ọgbọ́n ẹ̀dá kò níye tó gbà mí yan ìjíǹjí mi jẹ́ ń gbádùn kalẹ̀ tún sàn mí. ṣúgà ṣúgà ṣúgà. ẹ rọra ma. olúwa sọlá mi. ẹ gbẹlẹ ma ẹ olúwaṣọlá mi ìjọ mẹ́ta. adúpẹ́ ṣe dáadáa la bá yín. ẹ adúpẹ́ fọlọ́run. ẹ dáàdi náà ńkọ́. ẹ wà lókè. Hmm. ká ní mọ́tò tó gbé wá. mọ́tò mi nìyẹn. <laughs> irọ́ ni. mọ́tò mi ni. irọ́ ni. <laughs> ìkànnú èyí tọ́lọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣe tó dẹ̀ máa ṣe mí láìpẹ́. sọpọlọ <laughs> ìwọ lọ ní. mọ́tò mi nìyẹn. Ah, olúwaṣẹ́ mo dúpẹ́ ọkọ mi ọlọ́run ló ṣe é kò ń ṣèyàn dádì sọlá dádì sọlá ọmọ yìí ti dé o. dádì dádì ah. ah, ẹ rọra sà ẹ pẹ̀lẹ́ sà. olùsọlá. yẹ sà àti pẹfọlọ ṣe dáadáa lábá yín dádì. tẹ́ bá rí ọkọ̀ bọ̀gìnì tọmọ yín gbé wá ó wà sálẹ̀ èmi ni mi ní èmi ni mi ní mọ́tò yẹn ṣe iyan ọlọ́run ọba ló ṣe ah ẹ̀ ń wò mí ọlọ́run ọba nìyí <laughs> mo ní kẹ́kẹ́rẹ́ ayé kú oríire ọlọ́run ti ṣe oore tó pọ̀ fún yín àsìkò dé tẹ́fẹ́ máa jẹun ọmọ. o ra mọ́tò. ẹ mo ra mọ́tò èyí tí mo rà yìí ó dá mi lójú láàrin ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin màá tún ra bíi mẹ́ta sí eléyà máa fi kọ́ ẹrù gbẹ̀yìn ni ọlọ́run ti ṣoore fún yín <laughs> kẹ máa wẹ̀nu ọlá kẹ máa sùn owó <laughs> àsìkò àti jẹ mọ́ ti tó kò ní kòrò mọ́ ilé ẹnu dádì anyway mi ìbá ní kẹ wá lọ ṣàdúrà sí sí ṣùgbọ́n mò ń kánjú. ẹ jẹ́ kó wá lọ ṣàdúrà sí. ẹ mò ń kánjú ni ṣe mo pé nǹkan tí ò dání bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ni pé kó ra mọ́tò kẹ́yìn òbí ẹ̀ wá bọ́ láti ta ìdí nìyẹn tí mo ṣe sáré wá ná ṣe yìí mo ṣe ń padà bọ̀ ẹ máa ṣàdúrà sí mo ní mítìnì pẹ̀lú àwọn òyìnbó mi kan àwọn kan ti dé láti Amẹ́ríkà àwọn kan dé láti Holland àti Germany. àwọn ìbò tó ń bá ṣiṣẹ́. <laughs> bọ́lá ṣe máa ń sọ láì nìyẹn <laughs> ẹ kẹlẹ dádì ẹ kú oríire náà. ṣùgbọ́n um, kẹ́ bá lè mọ̀ wípé ẹ ti bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ um, mọ́mí ah, wàhálà yà pọ̀ lórí ọmọ oṣù mẹ́sàn-án lẹ fi gbé mi sínú ọdún mẹ́ta lẹ fi pọ̀n mi ẹ̀yẹ gba one thousand. ẹ dádì ẹ ẹ ẹ̀yin ẹgbà five five hundred naira ẹgbà. ẹgbà. tọ́jú owó ẹ̀yẹ mi ò fẹ́ èmi ni mo fún yín lówó dáàdì. yes. ọmọ yín fún yín ọmọ yín fún yín lówó owó ọmọ ni ẹgbà ẹgbà lọ́wọ́ ẹ. ó yẹ kí n gbé gbàjú fún ẹ máa rò gírí tó wà ẹ wọ́n di ẹ̀ iṣẹ́ kí lọ́mọ ẹ ń ṣe tó ra mọ́tò láàrin oṣù mẹ́ta tó wá ń pín owó sí mi ní nǹkan lè dé báyàn àbí èèyàn lè fún yàn lówó but mo fẹ́ mọ irú iṣẹ́ tó ń ṣe gan exactly irú iṣẹ́ kí ló ń ṣe. ṣé bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ pé òun bá àwọn òyìnbó ṣiṣẹ́. ó máa dá ọmọbìnrin ọ máa o ṣé lọ́nà ṣé mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ọmọ mi ni mò bá sọ̀rọ̀ keep quiet. Um, dáàdi tó bá jẹ́ aspect yẹn ni mo máa explain ṣe ti rí understand mo sọ fún yín pé èmi àtàwọn òyìnbó la ń ṣe oríṣiríṣi ṣòye yín sìn àwọn òyìnbó mẹ́ta ni o mẹ́ta tán um, àwọn kan wá láti um, Germany àwọn kan Holland àwọn kan eh, eh, London eh, àwọn mẹ́tẹ̀ẹ̀ta àjọ máa ń ṣe i mean dáàdi iṣẹ́ olúwa ni àwa má rí jì ní ẹ má tù wò ẹ má tù wò i mean. I see. iṣẹ́ olúwa ni àwa má rí jì àbí tọ́jú owó tó wà lọ́wọ́ yẹn ni ò fẹ́. dáàdi ṣọlá ṣé owó ṣọlá lẹ̀ wá nígbà báyìí òun dẹ̀ nígbà gbogbo òyìnbó. ẹ fi bẹ̀ wọ́n o oore tí ọlọ́run ṣe fún mi ṣe bẹ̀rẹ̀ ni mo dẹ̀ máa ṣe púpọ̀ fún wọn. ẹ máa jẹ wọn mo dẹ̀ máa jẹ pẹ́. àmì àmì sí ìkọ̀kan owó wà ní ọlọ́run ti dé owó bá dẹ̀ ti dé kò sí ìkọ̀kan tẹ́lẹ̀ ìkọ̀kan lè ṣe sùn. ọkọ mi má sàárẹ̀ o rọra máa ṣe díẹ̀díẹ̀ òjò torí ọlọ́run o lọ́dájọ́ máa pò nínú ilé yìí ṣókò ọmọ tèmi lẹ̀ nígbà àbí aṣẹ́ni tó kó wá fi bẹ̀ tẹ̀ gbà. ayé gbajúdé ẹni kò lẹ́sẹ̀ ń wọ bàtà. i. ẹni kò lọ rí ọ. pàgà èèmọ̀rẹ́ o ẹ wá gbà ẹ wá gbà nìyàn o. èrè lọ́mọ ọlọ́jà ń jẹ èrè èrè lọ́mọ ọlọ́jà ẹni tó polówó ọjà ń fẹ́ èrè ó ń fẹ́ èrè ní àṣìṣe kárẹ̀rẹ̀ ọjà ló dára káṣí orí bàbá èrò ló ṣàyẹ. ẹ ò gbọ́dọ̀ gba ẹ̀kọ́ fi ìwé ìjọba dé ọ̀fẹ́. Mr. Túndé kí ló dé pẹ́ dé. mi tètè rí mọ́tò ní traffic pọ̀ díẹ̀ lára ẹ̀. traffic pọ̀ mo wọnú tọ́ílẹ̀tì yẹn ń sìn yìí mo fẹ́ lè máa gbé ibi kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà. ẹ má bínú ṣètìrì tí bá ti clean ibi ìtọ́ sí màá lọ clean toilet ṣètìrì. ẹ lọ clean toilet. ṣẹ́rí tó bá ti mọ̀ pé iṣẹ́ òun yìí ń ṣe kẹ́ bọ́ síta nu company wa ká wá àwọn èèyàn tó wà capable tó ready láti ṣiṣẹ́ tó rọrọ yín ò yé mi. traffic ló yẹ kí n pẹ. traffic ló yẹ kí n pẹ ẹ wo mo sọ fún yín ni tẹ́ ẹ̀ bá ṣọ́ra yín máa fẹjọ́ yín sùn ọ̀gá ni ṣẹ gbọ́. Ah, mo ṣáà ti ní kó má bínú. kí má bínú ẹ̀yin gan wọlé kẹ má bínú ṣẹ gbọ́. ìkejì eh, eh, ẹ ṣé mo jẹ̀bi nsìn. rárá ẹ ẹ jẹ̀bi ẹ bá dúró dagun mọ́kànlá kó tó di pé ṣe lẹ ẹ ẹ jẹ́ra ṣọ́ra yín kẹ má bàa wọ bad record ẹ ó burú o. ó burú ẹ eh, má bínú ṣe àbúrò ọ̀gá lòun. mi ò látúndé láre báwo ni. mo wà ókè kí ló ṣe ìnà àtàwọn kan ti rí pé inú ọ́fíìsì ẹ̀kọ́ wà múdì ni ẹ̀kan ká gúlógúló kiri ni kí ló ṣẹlẹ̀. náà lè ṣe gbogbo etí mọ̀ ń go through náà ṣé kò tó rò ní èmi tí mo níṣẹ́ gidi lọ́wọ́ tẹ́lẹ̀ tó bá dé pé condition dé tí mo dẹ̀ tún gbà fọlọ́run tí mò ń ṣiṣẹ́ afọlẹ̀ láre tó bá rí bí lady tó ń pè rọ́pò yẹn bóyá sọ̀rọ̀ sí mi. ọ̀pọ̀ ṣé ọ̀rọ̀ pò ló yẹ kí máa ṣe báyìí ó kò tẹ́yìn rí hàn ọwọ́ ẹ̀ àwa ti mọ̀ wá ẹ̀ ó ní skúrì lórí gan ó dáa ó tún ní drọ́gbà gan àwa máa ń fi ti késàrì fún késàrì ni tẹ́ṣe rí yẹn gbogbo ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ ní ọ́fíìsì ẹ̀ kò ń jọ àwa lójú lẹ́yìn kẹ́yìn gan mọ̀ ọ̀rọ̀ fún níwà ni o kẹ́ máa fi tiẹ̀ fún tiẹ̀ ni gbogbo nǹkan tó bá ti ṣe ní ọ́fíìsì kó máa tẹ́yìn lọ́rùn ni kẹ́ máa gbà fún ni o. ṣé wàá rí títí ọ̀rọ̀ àfọ̀rẹ̀ tẹ́ ń sọ yìí. gbogbo nǹkan láyé yìí owó kádàrà ni tẹ́ bá ti gba kádàrà gbogbo nǹkan láyé yìí ó máa lọ dáadáa náà. láàrin ìṣòro tí ń bá gba kádàrà ṣé màá máa ṣiṣẹ́ àfọlẹ́yìn ni mo gbà fọ́lọ́ náà ni àmọ́ ọmọ ẹgbẹ́ ń gbà mí tó bá sa àwọn ọ̀rọ̀ kan fún mi ó máa rí bákan lára yẹn anyway wo jẹ́ ká gbé tiẹ̀ sí i e lóòótọ́ jọjọ́ náà mo ní ìdí fífọ̀ ìkíní kan látọ̀dọ̀ ẹ̀. fífọ̀ irú kí ni jọ mo ní ìdí bíi two thousand naira jọ kó yá mi two thousand naira. two thousand naira ìbọn tí mi kọ́ ṣe wà yé mi gan-an gara mi ì kárí pákéjì lásán mo fi gbinú ọ́fíìsì ọlọ́run. Ah, láàrin ìjọ tó rán bá mi wá aṣọ́jú mo ní ìdíwọ́ urgently yìí tó lọ́nà mo ní urgently ìjọ. urgently. bẹ́ẹ̀ni. pẹ̀lú amọ̀gbẹ́ ní ìdíwọ́ urgently lọ sí admin wọ́n á yà yín léwò. tó bá lè di parí oṣù á dídọ̀ tẹ̀ nínú sálárì yẹn. ẹ sori mo rò pé tí n bá lọ síbẹ̀ ọmọ àyà mi àmọ́ sori ti sálárì yẹn gbogbo ló ń ṣe mi sori sálárì mi yẹn ó ti ní nǹkan tí mo fẹ́ fi ṣe mi fẹ́ yọ wọ́n náírà báyìí mo fẹ́ kó dín tí mo ayé sọ fún mi pé mi ìnáwó sìn nǹkan tẹ́yìn tí ara lè sọ fún mi ni pé kí n lọ sí àgbìn bóyá kí mi lọ yáwó fún yín àgbìn. ẹ jọ mi lójú gan Ọlọ́run. ẹ̀gbọ́n mi tí mo kó oúnjẹ gan ẹ dáńgéèdì mi gan wà láìtàlẹ́ aláàjì ń bọ̀ kí mi lọ sí àgbìn kí lọ yáwó fún yín ọ̀rọ̀ yín ó dàbí mo ti ń fura mo ti ń fura sí i tèmi kan ṣe wà yóò dà ẹ jẹ́ sọ fún yín ṣé mi gùn ní bùkátà yìí tèmi mi ní bùkátà yìí tèmi ẹ wá ní kí mi lọ sáà mi kí lọ yáwó fún yín. ọ̀rọ̀ yín onídàámójútó gan-an ó dàgbọ́n dì mí. dádì mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin ni mo wá bẹ̀ mo rí pé mo ti ṣẹ̀yìn ẹ má bínú ẹ jọ̀ọ́ ọmọdé ló ń ṣe mí gbà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi. ẹ̀wọ̀ ẹ̀ wò dádì tún lé ẹ jẹ́ kó sọ nǹkan tó máa sọ kíákíá ṣàwọ̀ kí mò ń lọ sí ṣọ́ọ̀bù. nǹkan tó bá bá ní gangan ni kò sọ torí mi ò ráàyè gbogbo orú eléyìí mo ń lọ ṣọ́ọ̀bù. tọ́lẹ̀ kí ni nǹkan tí ó bá wa gbọ́n pàtó kí ló fẹ́ ká ṣe fún ẹ. dádì mo fẹ́ kẹ́ ẹ dáríjì mi ní àgàgà mọ́ mi kẹ́ bá mi bẹ̀ wọ́n kọ́ foríjì mi mo ti realize mistakes mi nígbà yẹn àṣìṣe ni ẹjọ́ ọmọdé ló ń ṣe mí kán ṣàdúrà fún mi ẹjọ́. o realize mistake ẹ. wọ́n dáríjì mi. <laughs> má ṣe ó má ṣe ọ̀nà ṣe ó ráyè ẹ̀rọ ìdíbàyẹ̀sìn ṣé ìwọ lè mọ̀ ẹ́ pé o tún lè padà tún wá dọ̀bálẹ̀ pé o máa máa bẹ nìkan báyìí àwọn àgbàlagbà sọ é pé ẹyin ẹyin ni ohun tó bá ti bọ́lẹ̀ báyìí pẹ́ ó máa fọ́ ni kò ṣe kó mọ̀ ẹni tó bá máa kó ó máa kó papọ̀ mọ́ yẹ̀pẹ̀ ni tí ò dẹ̀ ṣe jẹ́ dáhùn wàá gbéra sìn tí wàá sọ é pé ẹ̀ wọ́ṣẹ̀ wọ́ṣẹ̀ wọ́ṣẹ̀ dáhùn kò burú kí ni nǹkan tí o fẹ́ ká ṣe fún báyìí sí kí o fẹ́ ká ṣe pàtó. dadi ibi tí mo ti ríṣẹ́ ń sìn iṣẹ́ àfọlẹ́ ni mo rí sálárì tí mo dẹ̀ máa kọ́ gbàre mo wá ní kí n mú wá fún ẹ̀yin àti mọ́mì kẹ́ ẹ yọ ń bẹ̀ kẹ́ ẹ lè ṣàdúrà fún mi kí ọ̀nà mi lè là. kí ni gbogbo kàtìkàtì ṣé wọ́n sọ fún ẹ pé èmi ni mò ń ṣe ẹ ni níbi tẹ́ ẹ lọ lọ́wọ́ sọ fún ẹ pé mi ni àjẹ́ èmi ni mo ṣe é abẹ́ ẹ̀tún gbọ́ kọ̀tọ́mọ ṣé ṣé ẹ̀tún gbọ́ kọ̀tọ́mọ ní ìtún sọ báyìí ṣé ẹ̀tún gbọ́. ìyá túnde. ẹ ẹ ẹ ẹ wo ibi tẹ́ ẹ dágbádé yẹn dádúró ńbẹ ṣé o ti yẹ ìyá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí o Olúwaṣọlá lorúkọ ọmọ tèmi ẹ má forúkọ ọmọ lọ́mọ pè mí mo bí ọmọ tèmi má forúkọ ẹ pè mí o. ó dáa kó gbọ́n mo ti gbọ́ ṣùgbọ́n ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn ànípa ànífẹ́ kó kù ṣé sálárì ẹ nìyẹn àbí èlò ló wà mẹ́. fifteen thousand naira. fifteen thousand naira. àdúpẹ́ àdúpẹ́ mú owó yẹn fún ìyá ẹ̀. kí ni kí n ti ṣe kí lẹ fẹ́ kí n ti ṣe. ẹ kí ni nǹkan tẹ fẹ́ kí n ti ṣe. Ah, ah, ebi ò pa mí bẹ́ẹ̀ ni mi dẹ̀ lójú kòkòrò tí ilé oge tó gẹ́jẹ sọ̀rí níwò yìí jẹta ni ọmọ mi Olúwaṣọlá ló wá fún mi ní two hundred thousand ó dẹ̀ promise mi pé ní oṣooṣù òun á máa fún mi ní hundred thousand kí wàá lọ fẹ́ kí n ti ṣe ṣé pure water ló fẹ́ kí n fi rà ni àbó kí n fi ra sweet ebi ò pa mí mi dẹ̀ lójú kòkòrò ṣó ti yẹ. ẹ má bẹ̀rẹ̀ mi ẹ̀ jọ. ìyá tó bá ṣe wípé lóòótọ́ lóòótọ́ ìfẹ́ kan ṣo péré ló wà láàrin èmi pẹ̀lú ẹ̀ òun ní kọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu àti ṣọlá àti túndé ìwọ ló ní àwọn méjèèjì àgọ̀ ló ń pa òun lọ ó dẹ̀ ti realize mistake ẹ̀ bó ṣe wà ẹ̀ ń sìn bó ṣe sá padà wá.

wàhálà fún ẹ gbà ẹ gbà mú lọ ṣògùn. ó yọ ní dátì ló ti ní tó fẹ́ kó ṣe àṣìṣe. ẹ rí ẹ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ tẹpá mọ́ṣẹ́ yín dáadáa pàápàá jùlọ ẹ kún fún àdúrà àtàwẹ̀ àdúrà haúsá ìfòlímù mi kò sí tí mùmí ní fi ń jagun láyé tó ju àdúrà lọ nípasẹ̀ àdúrà yìí á padà wá rà ní ọlọ́run. ọlọ́run gbàdúrà. ẹ ń tèmi ti ń rò ní pé nísìnyí tí mo ti lọ tọrọ àforíjì lọ́dọ̀ àwọn òbí tó bí mi mo rò pé bóyá kí n fi iṣẹ́ àfọlẹ́yẹ sílẹ̀ kí n lọ apply fún iṣẹ́ ń bò mí. ẹ má fi iṣẹ́ tẹ̀ ń ṣe lẹ̀ o. kí n má filẹ̀. abẹ́gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ làdúrà ń gbà gbàdúrà bá gbà tán agbára ládùúgbò ní ká ìjọ ta bá bímọ kọ́ ni yóò rìn òun náà ni kẹ́ máa ṣe lọ títí àfẹ́ràn ọlọ́run. kì í ṣe máa ṣe àfọlẹ́yẹ lọ. gbàtà ní ká fi iṣẹ́ lẹ̀ kí lẹ fẹ́ máa jẹ ṣé mo tọrọ oúnjẹ káàkiri àdúgbò ni ló má ṣe ti ń bẹ̀ ọ́ ẹ má ṣe lọ àdúrà ń bọ̀ wá gbà pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run. kì í ṣe máa lọ ṣe àfọlẹ́ yẹn lọ. ẹ má ṣe lọ ọlọ́run á gbà fún wa. ẹ tún padà wá dúpẹ́ pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run ìjà kẹwàá kàṣàdúrà bisimilayi rahman rahim ya huwa ya man la huwa illa huwa ya man la ilaha illa huwa ya huwa ya man la huwa illa huwa ya man la ilaha illa huwa. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على نبي الكريم صلى الله عليه وسلم ó ẹbí jọ òun báyìí. Ah, gbogbo gbàdọ́ bá ti nídìí ẹ pè mí àmì mo wà á lé fún ẹ. ó kàn jẹ́ pé owó tá a sọ yìí nǹkan tí mo bá ń bẹ̀ kọ́ nìyẹn o. má bínú máa sẹ́ndẹ̀ tó kù sínú àkáǹtì ẹ̀ láàárọ̀. sẹ́ndẹ̀ o. Ah, ah, tí a lọ náà nìyẹn. kí ló fẹ́ kí n ṣe ókè ókè. ókè ó dàbọ̀ tó tẹ́kẹ̀. èmi bá ti fẹ́ máa kúrò yẹ mo ti fẹ́ máa kúrò mo ti wà níbi mọ́tò gan-an rẹ̀ o tí bá ti débẹ̀ máa kọ́ All right then. O ṣé. Bye. Hello. Hi. Hi. Ah, you are very beautiful. Fine gan. Oh, thank you. O rẹwà púpọ̀, ẹwà tí ò lábàwọ́n. Thank you. From head to toe. <laughs> wow. <laughs> eh, anyway, um, Ṣọlá lorúkọ tèmi. Orúkọ tèmi ni Ọláìtàn. They call me Sugar so o lè pè mí ní Ọláìtàn Sugar. Sugar? Wọ́n ṣe orúkọ yẹn fún ẹ. You are indeed what is called sugar thank you. <laughs> hey um, jọ tó bá mind torí Ọlọ́run ṣó lè fún mi Be five minutes i mean kíni àti ẹ fi mọ́ra wa you know get to know each other better. Uh, no no don't say no don't say no don't say no. Oh my, ṣe actually mo ń it because kan ni mo dẹ̀ wà in haste oh. ìbọn mo lè fún card me. oh that's fine. ìbọn my card please. ìyàwó tá a fẹ́ lọ́mọge o wà tó di alẹ́ bẹ́ẹ̀ ni bídì bàbá jẹ́ tó ní <laughs> Thank you very much. All right, take care. ẹ̀wà mọ́tò jẹ́jẹ́ ṣẹ́tùbá. Yeah, she was okay. ẹ̀yin you know á mú A light ìtàn. <laughs> mi ò ní parọ́ fún ẹ àtijọ́ tí mo ti rí ẹ mi ò gbádùn o sincerely fún mi láyè kí n rí ẹ náà àti ẹ sọ̀rọ̀ ẹ́ẹ̀ fine ah, níjọ́ wo Saturday oh God bless you I oh God bless you um, um, bí time o alright alright My yọjú you see. thank you very much baby ma appreciate them. Why? Olúwa ní ìṣọ́lá. Ta ló ń bá sọ̀rọ̀ lórí fóònù? Ọlá ìtàn ṣúgà lórúkọ ọmọ yìí. Ṣúgà ni tó bá rí ọmọdé yìí. Ó pọ́n délẹ̀ ni. Ọmọ yìí dùn. Bó ṣe ń sọ̀rọ̀ lórí fóònù gan-an, ó ṣòkò ti nífẹ̀ẹ́ ọmọ yẹn. Mi gbọ́dọ̀ máa fẹ́ ọmọ Ah. Ti wọ́n gan bá lu àkú síbẹ̀ anyway ṣe o ṣáà lówó lọ́wọ́ ṣá. Ah, irú ọmọ yóò gbọ́dọ̀ máa lówó lọ́wọ́ parents ẹ̀gbọ́n ṣù nice ride àpàtà tó wọ̀ àní tó bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ lórí fóònù ó dá mi lójú pé nàìjíríà kọ́ ló bọ́ ọmọ yẹn sí yé ọmọ yìí dùn ṣe ló dàbí kí n máa là kí n máa. irọ́ ni ẹni ò yọ rẹ̀ jẹ́ ń já ẹ o wọ́n á lọ wà kárí dèwé pẹ̀lú beauty o ó yẹ kó yí ẹ owó ni kókó. àwọn yé mi bàdé mi ah ó ṣe pàtàkì ó ṣe kókó ó dá mi lójú pé màá rówó gbà lọ́wọ́ ọmọ yìí ọmọ eléyìí mm, kò lè mú mi jẹ màá gbà dànù. sori gbogbo beauty kìíní èyí nìyẹn ó wọ foundation. wà á ṣe nìyà. master master mo bá ilé rẹ mo bá ilé rẹ wọn ló bá. ìkòkò tuntun tá a gbé kaná ó ń bọ̀ wá dúdú. a ìyàwó tá a fẹ́ lọ́mọge ó wà tó dìyàlé gbogbo ọ̀rọ̀ tí mo bá ń bẹ sọ lónìí ni kò máa gbọ́ o torí wọ́n ní abẹ́rẹ́ kan kì í kó òun aṣọ kankan ò dẹ̀ kí í kó òun ọ̀rọ̀ tó kì í tí bàbá lè sọ pé ló máa ń gbọ́. ẹni tó ń polówó ọjà ń fẹ́ ìgbà ó lọ bí ọ̀rẹ́ o. kà ṣiṣẹ́ kárẹ́rẹ́ ọjà ṣẹ́gbọ́n mi ọ̀rẹ́ mi ò rí. wà àlejò wa. ó oh, àlejò nìyẹn o. <laughs> Um, your house is very beautiful. Oh, thank you very much. Um, very colorful. Sweet. Oshigun. <laughs> ah, light on sugar. Hanging in. I say. Um, ṣé orí mi ò ní parọ́ fún ẹ látijọ́ tí mo ti fojú kan ẹ ni mi ò ti gbádùn ah. ṣùgbọ́n lénìí tó fún mi láyè láti wọnú ilé ẹ wá àmì tó fún mi láyè láti bá ẹ sọ̀rọ̀ ah, inú mi dùn gan. <laughs> kí ló dé kí ló wà létò yẹn. Ah, ó le jù bẹ́ẹ̀ lọ for any man torí ẹ bá pé tó dẹ̀ máa appreciate nǹkan tọ́lọ́wọ́n bá bá ṣe a kò gbọ́dọ̀ rẹ̀ kó má dààmú. <laughs> ok o so kí ló wá fẹ́ kí n ṣe fún báyìí. Yes. Láìtàn, ah, jọ̀ọ́ máa fẹ́ bẹ̀ ṣe lè fún mi láàyè ní ìgbésí ayé ẹ̀. Hmm? Fún ẹ láàyè ibi tí báwo? Yes, ọmọ eh, eh, nǹkan tí mò ń sọ, àmì ìnáwó kì í ṣọmọ kékeré láìtàn ayé tí ọkùnrin máa ń fún obìnrin ní ìgbésí ayé ẹ tóbìnrin náà dẹ̀ máa ń fọkùnrin ká mọ́ra wa dáadáa you know kó máa jù sí mi kí n máa hàn kí mi náà máa fẹ́ sí ẹ kó máa la. <laughs> anyway nǹkan tó sọ yé mi tí bá sọ pé kò yé mi irọ́ ni mo pa. i know. <laughs> but ṣọlá ṣoṣọ pé olówó lọ́wọ́ ṣá. torí bó ṣe ń wù mí ẹni tó bá máa bá mi jẹun ó ní láti múra gidigidi. mi ò dúró ní sùúrù lérè rárá o at all fine i'm sorry there's love but holy, lè ká ní pé sùúrù lérè ni mò ń dúró sí ìwọ náà ò ní walk into my house kó ní pé ó fine ó beautiful you know No, mi ò sí ní sùúrù lérè at all. Ah, i see mm. oh, okay tó bá jẹ́ towó nǹkan tí mo kàn máa sọ fún ẹ ni pé um, fún mi láàyè kí n prove ara mi fún ẹ. oh very good. a ti bẹ̀rẹ̀ náà nìyẹn. ọ̀lẹ́. so ibo ni o ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa prove love ẹ̀ ń sìn. ibo ni wọ́n ti fẹ́ fi bẹ̀rẹ̀ sí ni prove ẹ̀. Oh yeah. <laughs> mm. Ṣọlá. Ṣọlá. Okay. Fún mi ní five million kò dẹ̀ ra ká fún mi. Káà five million. o oh, ó ti pọ̀ jù o lè ṣe. no <laughs> irúfẹ́ tí mo ní sí ẹ kò sí nǹkan tó pọ̀ jù náà mo dẹ̀ lè ṣe nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ni pé um, but um, sórí ti mọ́tò yẹn tó bá lè fún mi ní like a week or two Um, mọ́tò yẹn máa kàn lára. five million kọ́. tó bá mind like few hours um, sísìn màá màá màá màá màá màá get màá get her available and I leave very láti bẹ̀. good. thank you. Yes. oh come give me a hug. oh <laughs> a hug. ṣe <laughs> how. I'll definitely máa ṣe. ìkòkò tuntun tá a gbé ìyàwó tá a fẹ́ lọ́mọge o àtòdìyálé bẹ́ẹ̀ ni bídì bàbá jẹ́ tó nídìí ọ̀dà. Oh, eh, eh, eh, kò sí much mo stumble on one um, project ni. project yeah business kan wà tó fi lọ project ṣá project um, mo wá ní um, bíi two million naira láti fi kún owó tó wà lọ́wọ́ mi kí n fi sí project ẹ̀ síwájú ṣọ́ọ̀bù. two m. ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ẹ̀yẹ́. Um, wọ́n fi ilẹ̀ lọ ẹni àbí. ilẹ̀ ilẹ̀ kọ́ ṣẹlẹ̀ níṣà and then project wo ló ní ìdádúró owó yẹn fún. Hmm. ó dàpọ̀ má jẹ́ kí n farapamọ́ fún ẹ yóò yí ẹ jẹ́ kí n la fún ẹ jẹ́ kí n bẹ̀ fún ẹ bó ṣe lọ understand sí ṣùrí ọmọ tí mo sọ fún ẹ pé mo ṣe pàdé yẹn ọlá ìtàn ṣúgà wọn ni mo fẹ́ náwó yẹn lé lórí. láìtọ́ yẹn. mo fẹ́ náwó yẹn lé lórí ni kò yẹ ah, ṣé ọmọ yìí ó jẹ́ kó yé mi wípé òun wọ́n gan ah, pé tí bá máa báwọn jáde mo ní láti lówó lọ́wọ́ ah, èmi náà dẹ̀ bò ó ṣe tó owó nǹkan bẹ́ńbẹ́lẹ́ ni ó ní òun ò sí ń sùúrù lérè o àṣà àfà sọ̀tún àjùsọ́sì àfàmọ́ra lọ́wọ́ gbogbo ẹ gbogbo ẹ ṣàmúṣà ní bí two m láti fi kún tọwọ́ mi tuntun lè meet pẹ̀lú demand ọmọ yẹn. Hmm, olúwa ní sọlá ni màá ń sọ fún ẹ tó òun láti wà kẹ́fù pẹ̀lú ẹ máa ń fọ́ ìchìpì fáwọn ọmọ yìí o no nígbà tó sọ pé o nídìí bíi over two million naira ẹ fún ọmọ yìí lẹ́yìn tó bá rí two million naira yẹn kan what next. àpò àpò ó yẹ kó mọ̀ pé mi kò ń sùn kò yẹ ṣùgbọ́n ọmọ yìí ó dá mi lójú ọmọ yìí lówó lọ́wọ́ ọmọ yìí kárí gan-an sórí tí n bá fún ní nǹkan tó béèrè tán kò yẹ tí mo dẹ̀ débẹ̀ tí n bá débẹ̀ tí mo rẹ́gísítà ara mi tí mo you know, mark register níbẹ̀ ó mọ̀ náà ìwọ fúnra ẹ mọ̀ máa gba times ten nǹkan tí bá fún times twenty nǹkan tí bá fún ó mọ̀ ó mọ̀ náà ah, ah. ọmọ yìí lówó lọ́wọ́ ah, investment ni tí máa máa jẹ tí máa farabalẹ̀ tí máa jẹ forever. Oh. ó yé mi lóòótọ́ like you really said investment you understand but sórí ibi tí ẹ̀rù àwọn ọmọ yẹn kò máa ń bá mi sí ni pé ẹ̀yin máa ń fojú kékeré wọn ẹ̀rù wẹ̀ ń pọ́n láìtàn yẹn náà ó fà yẹn ó ṣe ẹsẹ̀ wọn máa ń gùn and that's why I don't do them. Hmm, gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ ah gbàgbé ẹ̀ kò ń ṣerú láìtàn yẹn kí lè kí yẹn mọ̀ bọ́tìnì kí lè mọ̀ kò mọ anything bí mo ṣe ń wọ ọmọ yẹn bó ṣe wà yẹn ọlọ́run bóyá ló máa gbọ̀jẹ̀ díẹ̀ dídí. Hmm. Ah, ọmọ yẹn kò lè mọ anything láìtàn èmi máa wọlé síbẹ̀ máa sinmi síbẹ̀ ni máa wọ́rọ̀ máa jẹ́ máa take time mi ah mo strategize ni planning ni ìbàdí mi kí ló ń sọ yìí. kò sí wàhálà ah! <laughs> màá rí ijó yẹn fún ẹ. yéè aṣọ ẹyẹ jẹ́ ká lọ jẹ́ ká tètè lọ. aago ẹ̀ ṣiṣẹ́ ni. Ah! mi ò pé báńkì ti close with passport lélẹ̀. ọkọ̀ sí wàhálà lágbára ọlọ́run àárín jìyẹn lọ́la. bíi bẹ́ẹ̀ ni èyí. ó ti yẹ kò sí wàhálà má ṣe rè dáàsì mo mọ̀ kó fẹ́ progress mi ah. kí mi náà tẹ̀síwájú kí n mú lọ́sọ̀ lọ́sọ̀ lọ́sọ̀ bá ṣe rè bàdé mi dáàsì ọmọ yẹn arògbó ah, ń bẹ́gbẹ́ máa sin sí lára kò yẹ màá bẹ̀rẹ̀ sí jẹ tèmi màá máa jẹ màá máa jẹ màá jẹ rọ́ọ̀ṣì. dáàsì àṣeré yẹn àṣeré my master. yes come in. CV yìí? Ah, ó wà lára àwọn CVs tó submit the last time tá a ṣe employment. Ó dà pé ó get missing náà ni, but mo wá rí lánàá, mo wá kó mọ́ àwọn ìtọ́ ìṣe submit. You are very stupid. Wọ́n náà pọ̀ nǹkan tó sọ lẹ́nu. O misplace ẹ̀. Ẹ má bínú sá. Wo skills ẹ̀ ni, wo qualifications ẹ̀. Wo mo máa pẹ́ ní sìn tó bá ti sọ fún mi pé òun ti ríṣẹ́ ń bò mí òun ò lè bá wa ṣiṣẹ́ ń bì báyìí mọ́ ìwọ gbọ́n gbàgbé pé iṣẹ́ ìtọ́ ń báyìí dáre. ayé pajúdé ẹni kò lẹ́sẹ̀ ń wọ bàtà ẹni kò lórí ó ń wọ fìlà abẹ́ òrì pàgà èèmọ̀ rẹ̀ o. ta ni. ẹ jọ ṣé Mr. Babatunde Adébáyọ̀ ni mo bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ìdájọ́ ń sọ̀rọ̀. orúkọ tèmi ni Saheed Ayanwale láti Collins Venture Nigeria Limited. Eh. a fẹ́ kí ẹ wá sí ọ́fíìsì wa ni. ẹ mo wà round ṣé mo lè máa bọ̀ wọ́n sìn. tẹ bá lè make a máa ṣègùn a máa expect gbọ́. ok sir mo ń bọ̀ mo ń bọ̀. ní wá sọ́fíìsì àwọn ṣé kò ń ṣe pọ́nmọ́ rọ́pò ètùtù lọ́ọ́ mi sùn kó wá ṣayọ ṣayọ. ń gbọ́ kí ló dé tó fi aláwọ̀ máa kó wọnú ọ́fíìsì mi. ẹ wọ́n sọ pé ẹ̀yin lẹ pé àwọn pé káwọn wá. mo pè ẹ́. ẹ bẹ́ẹ̀ ni sà tẹ́ni ṣe mo wà rán pé kí n máa bọ̀ pé máa appreciate ẹ̀ tí máa wà. àbí wọn ni Babátúndé Adébáyọ̀. ẹ bẹ́ẹ̀ ni mi mo ń jẹ́ bẹ́ẹ̀ ṣé wọ́n ló ní cv. ẹ tèmi orúkọ mi nìyẹn mi mú ni. Shayo, you can go. Mm. Uh, yeah. Hey, o. Ó ti tó ìgbà wo tẹ́ ń ṣiṣẹ́ níbí báyìí? Bí oṣù mẹ́rin sí four months, yeah. You mean four months ago let it submit CV? Ẹ bẹ́ẹ̀. Ẹ kí ló wáá jẹ́ pé cleaner ni ó wá rí ṣe pẹ̀lú gbogbo skills àti qualifications ẹ? Ẹ ṣe rí nígbà tí mo wá fún interview. Wọ́n ní àwọn ti employ àwọn èèyàn táwọn fẹ́ employ tán. Ìpèsè cleaner ló kù. So then mo dẹ̀ níṣẹ́ lọ́wọ́ and mo ní family tèmi náà so mi ní choice mo láti ṣe náà ni. Anyway mi ní láti ṣe interview fún yín ẹ máa resume sí bíbá as general manager company a máa fún yín ní àwọn kankan Egba, gbà lọ sí account department wọ́n máa fún yín fifty thousand kẹfì sí àpò yín so a máa san owó kan sí salary account yín so ẹ lè fi arrange ara yín kẹfì get àwọn one or two things ẹ máa ń pẹ́ need fún iṣẹ́ so torí tó bá dijọ́ monday ẹ máa resume sí bíbá gẹ́gẹ́ bí general manager iléeṣẹ́ yìí. ẹ má bínú sáà o ẹ mi pé mo ti di general manager ní company. bẹ́ẹ̀ni. ohun tí mo bá ní ilé ayé o kò tẹ́ mi lọ́rùn o ìgbà ayé mi àtẹ́lẹwọ́ rẹ ló wà ọlọ́run ọgbọ́n ẹ̀dá kò níye tó gbà mí o ìjìnjì mi jẹ́ ń gbádùn kalẹ̀ tún sàn mí ṣúgà ṣúgà. sọ́ọ́lì bọ́bọ̀. Hello, Surely boy. All right, sugar. How are you? Sugar. Sugar. Like, gẹ́gẹ́ I don't wa. You see, me ò kí ń don't àdéhùn kí share. This is two point five million naira. Ooh, are you serious? Another two point five million naira. Ah. Wow. Ah, ah. Hey, Ṣọlá, ó máa jọ mí lójú Ah. Thank you very much. You're thank welcome. you. <laughs> Thank you. thank you. sori èmi ò kì í sọ̀rọ̀ kí n má mú ṣe. ó ní mo yára ẹ sori kò sí nǹkan tó pọ̀ jù fún ìfẹ́ tí mo ní sí ẹ mo lè ṣe anything ah. níjọ́ yẹn mo kàn ń wé hmm, bèrè five million naira mo pe mẹ́rin káìpọ̀ béèrè ten million naira or twenty million bí mo ṣe máa kó wá nìyẹn yes but mi ò gbọ́dọ̀ kọjá nǹkan tó béèrè mm. èèyàn kó má dàbí pé mò ń bẹ́. Mm. Oh, mo I appreciate ele it's very nice thank you very much thank you. ṣùwárí bí mo ṣe ń bọ̀ tí mò ń kówó yìí bọ̀ mm. nǹkan kan sọ sí mi lọ́kàn gbà mo rò pé tí n bá sọ fún ẹ ládàbí àtọ́ yẹ pé mo pa nǹkan mọ́ra mi nù ni mo wá wò pé irú mọ́tò tó béèrè yẹn bóyá kí n kúkú fún ẹ ní ti tèmi you know kó máa. Oh, oh. no o need láti gbé mọ́tò tẹ fún mi ó ṣáà ti promise mi kó máa ra mi fún mi in the next two weeks. yes. I don't mind, ma. Ma ah, oh, oh, That's fine. Mo mọ̀ pé kó má máa pẹ́ ni. Ah, kó bá lè I can do anything for your love. Yeah, yeah um, so ibo ni ká ti bẹ̀rẹ̀ báyìí? Oh, anywhere. Ìwọ náà to try. O ti gbìyànjú so we can start something. Eh, ibo wá ni ká fi pàdé sí? Oh, anywhere to bá fẹ́ ká fi pàdé sí, a máa fi pàdé sí. Tó bá invite mi, màá to Tó bá dẹ̀ jẹ́ lèmi náà, fine. Èmi ni mo ní kọ́ mi kò sẹ́ni tó Your house? Yes. Fine very good ah, ah it's a, it's a comfortable place You know what? okay <laughs> jẹ́ ká lọ báyìí báyìí. Ah, ah, so fast ṣé o ti ń gbá lára ẹ tó yẹn ni. ah ọlá ìtàn ṣúgà lápè opportunity lost can never be regained wọ́n oh. <laughs> ti ń gbá seriously eh, come on. o mọ̀ nǹkan tèmi ń rò hmm, mo wò pé ká fi sí weekend you get so ká jáde ká ṣe fàájì ká club then ká dayé sílé ká wá. ìyẹn náà wà òkè ká ṣe gbogbo ẹ̀yà dáadáa káwa máa bọ̀ nílé àbí káwa yí lọ ìyẹn náà wà òkè <laughs> full package nìyẹn ah. èmi ni kì í ṣe half package tẹ́lẹ̀ ní yìí lọ. oh no not so fast. that's, fine that's fine kò sí kanjú bẹ́ẹ̀. thank you so much thank <laughs> you so grateful. <laughs> thank you. thank you darling. Abikinde. Oh no, thank you. All right. All right, dear. Have a good day. You too. Be good. Light to sugar. <laughs> Thank you, dear. Surely, boy. That's one. Bye. Mark my sugar. Yeah, oh, I'm fine. <laughs> Thank you, dear. Yeah. Bye. Okay, then. Bátorí ọ̀la tara rẹ̀ fàyè, oníkùsíbì kan, ayára ẹ̀ pátá láìní san kọ́bọ̀ kan Sànní Àlìṣe kìlọ̀ tó bá torí owó tara rẹ̀ fẹ̀yàn o tó bá torí ọ̀la tara rẹ̀ fàyè oníkù síbi kan ayára ẹ̀ tán pátá láìní san kọ́bọ̀ kan Sànní Àlìṣe kìlọ̀ kí ló ń jẹ́ tí ò tán àyàfọlá ọlọ́run kò sẹ́ni tó dátọ́ gbàgbé ẹ má sáré àsápàjúdé tó bá torí owó tara rẹ fẹ́yàn tó bá torí ọ̀la ọmọ pé yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ àfi tí gbogbo ètò bá parí. ẹ ń bo dáa pẹ̀lú gbogbo ètò tó palẹ̀. Ah, ah, ó ti gbàgbé ni ó sì gbàgbé èyí appointment mi àti ṣúgà. ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ẹ̀ bọ dìmẹ́ǹdìmẹ́ nǹkan kókó. Ah, ah, nígbà tí mo gàn nígbà tí òye bórí mi ò pé mo ti lo ìyẹn ti dàpọ̀ mẹ́jẹ̀ ó ti ń ṣiṣẹ́ ní body already. torí yẹn gangan ni foundation. <laughs> Ah, kò sí wàhálà ọmọ ìyá mi nǹkan tí kò fẹ́ sọ fún ẹ ni pé tó bá dán kò ṣọ́ra ẹ ojú lálá fi ń ṣe ọ ni. orí tí mo gbáradì mò ń kó gbogbo ẹ̀ lura ni. <laughs> nǹkan tó ń kó sọ́dọ̀ ọmọ yẹn ti pọ̀ jù mí gbọ́dọ̀ má gbà times ten in fact jẹ́ ń parọ́ fún ẹ. torí lórí ọ̀rọ̀ ọmọ wọn ní àbí ṣúgà yìí èmi gangan fún ara mi mo hóòpù pé màá rí nǹkan kan tó tó cogent báyìí láti fi hàn pé ṣúgà nílé. wàá ṣe rí ọ̀rẹ́ mi. Ah! mo bá ti dán ojú alákọ̀ọ́fẹ́ ìṣòro ìwà òṣèlú ó ti yẹ òṣèlú òṣèlú láti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíá. ó ṣe é wu ó ti gbẹ́rù ọmọ yẹn easy penetration àníbàdí <laughs> ah, mi. Ah! ìkòkò tuntun tá a gbé kaná ó ń bọ̀ wá dúdú adúdú hmm. ah, ìyàwó tá a fẹ́ lọ́mọge ó àtòdìyálé bẹ́ẹ̀ ni bídì bàbá jẹ́ tónídìí ni ó dá o tónídìí ló máa bẹ̀rẹ̀ lọ́mọ ọlọ́run. ọlá ìtàn mi ò ní parọ́ fún ẹ mo enjoy ara mi gan-an oh. sincerely. Ah. Oh, trust me, o why you enjoy more, more, more? Really? Yeah. Ṣé ló dàbí pé mo ṣe rẹ̀? Oh, trust me now, ọmọ ni ah. ṣúgà lọ́mọ. Ah, Láìtọ́ ṣúgà. Yeah. Okay, fine. Um, should bí be ṣe ní mo ṣe bẹ̀rẹ̀ yẹn, èmi Should you oh. promise me? yẹn, màá <laughs> Very good. Thank you very much. ah. jọ ẹja máa lọ sí hospital. nù nù nù Fàmí Kọ́bọ́lájí Fàmí Kọ́bọ́lájí kó wá gbé mi délé yọ àwọn ah, ah, ah, dára. ọláìtàn omi ti tẹ ìwọ̀gbí lẹ́nu kẹ́ẹ̀dúnú bóòlù ti síná ọmọkùnrin wo nìwọ àti ẹjọ lájọṣepọ̀ gbẹ̀yìn. ọmọkùnrin kan báyìí tí mo ṣẹ̀ṣẹ̀ pàdé ni ọ̀dọ̀ mi ló sùn mọ́jú kó lè ṣe lọ tó fún láàárọ̀ ìgbà yìí ni mo tí mo sì ni mo rí pé ẹ̀jẹ̀ tí ń dààmú bára. eléyìí lágbára ọgbọ ẹ sórí kò yẹ kó jẹ gbogbo ejò ah. ní jíjẹ ẹ wọn ní bẹ́ẹ̀ ní ṣe máa rí ọ̀la òrí bẹ́ẹ̀ níbo babaláwo dábàá ojoojúmọ́ ọba ti béèrè sí wo sọ ọfẹ gbò tọrọ ọfẹ gbò tọrọ sórí ọmọkùnrin tẹjọ lájọṣepọ̀ òun irú iṣẹ́ tí ń bẹ lára rẹ̀. ń bẹ lára rẹ̀. Ah, ayé mi. bàbá ìjọba aboríbọyè o o bàbá. bàbá ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ ṣàánú mi torí Ọlọ́run. Olúwaṣọlá. ẹ jẹ bàbá wákàtí wákàtí báyìí ẹ jẹ mi yà lójú ara Ṣọlá. ẹ ẹ bàbá ọmọkùnrin tí mò ń sọ fún ike ó sọ̀dọ̀ mi mo tún tẹ́tẹ́ fi ń dà lára mi rèé. dàpọ̀ ọmọbìnrin tí mo bá lájọṣepọ̀ ni òun ni mo bá lájọṣepọ̀ tí tẹ́tẹ́ fi ń láìtọ́ láìtọ́ bìtà láìtọ́ bìtà ó ṣùgà ìwọ bìtà. ṣọlá ṣọlá di àfẹ́sí wàrà tiwa ń bí báyìí. ọláìtàn ọmọkùnrin tó sọ̀dọ̀ rẹ mọ́jú rè. ó ní ó ní bàbá ó ní. lóòótọ́ ọ̀dọ̀ tiẹ̀ ni wọ́n sùn mọ́jú. olórí burúkú ni. Ah! ẹ mọ̀rẹ́ tẹ́ ẹ bá gbọ́ pẹ̀kírẹ̀kí bájá bá kẹkùn àfẹ̀jẹ̀wẹ̀ ọmọdé méjì yìí ti woko làbẹ́làbẹ́ ẹ̀jẹ̀ lẹ́yìn bàbá ọbẹ̀ dandan. ṣé o mọ̀ pé tí bẹ́ẹ̀ lára tiẹ̀ ilé bẹ́ẹ̀ lára tiẹ̀. ẹ̀tàn ah! ah! ó ṣògùn ah! bó ṣe ga tó yìí ó ṣògùn bìtà bàbá ẹjọ́ tún yọ lọ́wọ́ ẹ ṣàánú yá ló ń yà. bàbá ẹ ṣàánú wa ẹ ẹ má wò wá báyìí ẹ̀rí bẹ́jẹ̀ ṣe ń yà lára ẹ̀ tó bá kọ̀ntínú tó bá yà báyìí díẹ̀ sí ẹ̀jẹ̀ á tán lára ẹ̀ bàbá. tí bá ní kí n ṣe ra báyìí ẹ̀jẹ̀ ní tí bá ní kí n ṣe ra báyìí ẹ̀jẹ̀ ní ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ bàbá. gbẹgbẹgbẹgbẹkú wájú rẹ. sáré mi torí Ọlọ́run. ọ̀kárí okú làákàyè àwọn ọdún ni kì í sàrùn àwọn lágbára lọ́wọ́ àwọn ìyá mi lágbára lọ́wọ́ àwọn onílẹ̀ àwọn aláyọ̀ bẹ̀rẹ̀ àfihàn tẹ́rẹ́ àrògbọ́n dá sí ara wọn sì yá. Dàpọ̀ bàbá jẹ́rìí. Ìwọ tó máa jówó ló máa sanwó kí tèmi tiẹ̀ dá. Bàbá Yékéyé máa fún yín. Mi ò mọ tiẹ̀. Ta ló máa sọ tiẹ̀ tẹ́lẹ̀? Ọlọ́run máa nà jẹ́. Kó máa bá kiri olórí burúkú olóṣì. Ìwọ náà bí ta. Aṣàbàrà méjì ni ẹ. Ìwọ náà jọlù. Olórí burúkú olóṣì. Olóṣì. Ní dálára ẹ̀. Ah, ìwọ gan ló O máa bá bẹ́ẹ̀ kú ni. Tèmi máa dá tiẹ̀ máa kọ̀ntínú. Dàpọ̀. Bàbá. Dàpọ̀. Bàbá. Tọ́ bá kú òòṣà, tọ́ ó mi lójú bó sàó sórí ti ń ṣe àwọn èèyàn ẹ̀hún kì í ṣe nǹkan kékeré o bẹ́ẹ̀ mo sọ fún wa kì í ṣe nǹkan kékeré gẹ́gẹ́ bí mo ti sọ fún wọn wípé yìí ẹ̀jẹ̀ ó lára wọn yóò dá lágbára wọn àwọn yẹn yóò dá àmọ́ ìdí ń bẹ lẹ́yìn rẹ̀ ọkàn tí ọ. ẹ ṣeun bàbá ṣùgbọ́n kí ni tó wá ń bẹ lẹ́yìn ẹ̀yìn bàbá. Ah! sórí àwọn méjèèjì wọ́n mọ ọrùn tí yóò ju ìgbẹ́ lọ kì í ṣe òórùn tìgbẹ́ mọ̀ ń sọ o ṣòro lè tọ́jọ́ kùn yín kò lè rí obìnrin tó lè fẹ́ mọ́ láéláé tó bá pe adẹ́tẹ̀ kò lè dá lóhùn tó bá pe abuké kò ní jẹ níhò adẹ́tẹ̀ wọn ò lè jẹ́ kankan lójú ẹ̀ tó wá rẹ̀ tó jóbi tó bá gbìyànjú títí lá tó bá lóhùn ó lọ rè kẹni fúnra òun tó bá pe oníbàárà kò ní dá lóhùn bẹ́ẹ̀ mo sọ fún ọ bí wọ́n ti wà títí láyé nù. àbẹ̀ dákun kí ìdá wa lè ṣe sí yẹn ẹ a lè ṣe sí a bá ṣe sí bá wà wọn ò ní gbé ọwọ́ yìí náà bá sọ torí Ọlọ́run ẹ jẹ́ àwọn nǹkan ṣe sí i káwọn nǹkan ṣe sí bẹ́ẹ̀ yẹn tí n tá àbá ṣe sí bá wà wọn ní gbé ọ̀sẹ̀ gbẹ kan ọ mọ pé àwọn ògbọ́dọ̀ tó ń jó ọ̀gbẹ̀rẹ̀ dáfánù ló mú jẹ́ mú wọn wáyé. ìdá bàbá ṣẹ́rí ti tẹ́lẹ́jọ́ ìdẹ́yìn ẹ jẹ́ àkọ́kọ́ fòpin sí yẹn náà tẹ́jẹ̀ bá dúró èyí tó kù yẹn a máa mójútó. ewu bẹ́ẹ̀ já lọ. báwo ni gbogbo nǹkan ṣá kò bá ìyàwó ẹ̀ náà kọ́. ó wà ó wà ó lóun náà débi ń jẹta. bẹ́ẹ̀ ni ó débi báyìí ó débi ń jẹta ó gbà tó ó lóun bọ̀ láti ibi kan ó ti ra àwọn kankan wá ó ṣàgbé wọn sí mo rí tóun àti màmá yín jọ ń dọ̀wọ́ kẹ́ńbẹ́ sí ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀ á dúró tiẹ̀ gbogbo nǹkan tí o bá dáwọ́ lé àyọrí sí dáadáa ṣe ilé ayé tó ń wò yìí ó kéré ó dẹ̀ ó fẹ́lẹ́ pọ̀ èrè tí àgbàlagbà bá rí náà ló máa fi bọ́ ọmọdé ìwọ pẹ̀lú ìyàwó ẹ̀ bó ṣe wà yẹn sùúrù ló máa fi bá lò sùúrù ni kò fi bá lò kómìdè kómi tó ń kó lè ṣe mi ẹ̀ sọ pé èèyàn lè react sí nǹkan tí ò bá nífẹ̀ẹ́ sí o pọ̀ jẹ́ kí sùúrù pọ̀ ju ohun tó máa gbà react lọ tí nǹkan bá ṣàyẹ̀ bá fọ̀rọ̀ lọ rẹ ọ̀rẹ́ mi lè máa sọ pé kí ni kan mi lè gbárù ẹ̀ ah, obìnrin bẹ́ẹ̀ máa kí ni kan máa rọ́ ló ń pa o abániwé kì í bá ní dá abánidá kì í bá ní débẹ̀. bẹ́ẹ̀ sàn lọ bí ọba ti lọ sórí ẹni tó wù àti ìdá ó máa padà change fún àtúbá yá. ẹ̀dá ọ̀rọ̀ kọ́mọ́ ẹ̀dá ẹ̀dá ọ̀rọ̀ ìbílẹ̀ tí gbogbo ojú lè yí pẹ́. ẹ ọ̀dọ̀ àbúrò ẹ náà mú kúkú lọ àbó jáde ò ṣàlàyé fún ẹ. ẹ àmọ́ mọ̀ ẹ èmi náà mo lọ wò lánàá ó sọ bẹ́ẹ̀ olùdọ́dọ̀ ọ̀hún ṣé orí nǹkan tí ṣọlá kó wá sí báyìí àbó rí báyìí. mọ mi ti tó ti tó ẹ wò ẹ jẹ́ kí ara ẹ tẹ kọ́kọ́ yanu ẹ jẹ́ kọlọ ń bá wa lébi dànù nù tára ẹ báyà máa bá wí àsìkò àti máa rò yẹn kọ́ la wà ń sìn iṣẹ́ ti bọ́ ọlọ́run bá fún lálàáfíà. Ah, àmì o. nǹkan tí mo sọ fún màmá yín nìyẹn nígbà míì lóru báyìí kò ní sùn eh, ah, wọ́n mọ́bìnrin yìí ṣé nǹkan mi ò dé báyìí níbẹ̀ tí gbogbo nǹkan bá dé báyàn sùúrù pẹ̀lú àdúrà ni tí èèyàn bá ti lọ gbé nǹkan sórí ẹ̀mí jù ìgbà wo ni èèyàn tún ní kọ́lé àrùn míì sí ara ẹ̀ lára ẹ bá sọ̀rọ̀ dáadáa ó ti yẹ. anyway ẹ o dáàdi mo ti pẹ́ wọn mi náà mọ ń tẹsẹ̀ lóde mo ti fẹ́ mọ wọn mi ẹgbàá ti rè two hundred thousand lọ́wọ́ mi dáàdi hundred lélẹ̀ tí yín ló pọ̀ last time hundred lélẹ̀ ṣe. jẹ́ kí tòun náà pọ̀ látẹ̀. mo ṣe ọkọ mi ìpàdé àgbákò wàá máa rí ṣe o inú ò ní tán wú ẹ wo o wa ní tẹ́nítì kàìkà ò ní tẹ́nítì ẹ o ò ní pàdé abínú ẹni o ò ní rà ní fẹsẹ̀ sí o ò ní rà ní rà o ṣe ọkọ mi o. Ah! ẹ jẹ́ màá lọ ṣe ọkọ burú ó dà bọ́ ọ̀rẹ́ tó ṣe. o ṣe ọkọ mi. pẹ̀lú ọdọ Ọlọ́run ẹ mú ìwà kí n fi papọ̀ ẹ ṣá mọ̀ pé náà owó la máa ná ibi tí lọ́dọ̀ ọmọdé yìí. ẹ gbogbo ètí mo ti ná tẹ̀tẹ̀ náà kì í ṣe kó mò ń gbà lọ́wọ́ ẹ ó dàbọ̀rọ̀ bí mi tọ́jú owó jẹ́ kí mi tọ́jú owó òtẹ̀mí. ǹkan mú tiẹ̀ dání èyí tó mú dání lọ́wọ́ bá kú lówó yáǹsì náà ọkùnrin náà ló máa forí kó gbogbo ẹ̀ díẹ̀ lọ tọ́jú nǹkan mi. indomie. ẹ jẹ́ má bínú indomie ni màá jẹ náà. indomie alpha ṣé ìjọba parọ́ fún ẹ mò ń parọ́ pé mo fẹ́ jẹ indomie nìyí ìwọ gangan ni mo fẹ́ ra ìwọ gangan tí ó yí ń dómi tó ń ṣe yìí kó tiẹ̀ jẹ́ inú ilé mi ló ti wá ṣe fún mi ó máa make sense gan ẹ à ń fọ ọmú ara ẹ. ẹ gbọ́wọ́ kí ni pọ́blẹ́mù ẹ ná. ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ẹ yé mi ọ̀rọ̀ ẹ yé mi mo ti wá hash jù máa mú lọ́wọ́ ẹ̀ lẹ̀ rárá. kí ni pọ́blẹ́mù yìí. Ah, ah. a ní mo fẹ́ kí mi àti ẹ wà papọ̀ ṣé tèmi àti ẹ bá jọ ń wọlé tà. kẹ́nu dákẹ́jọ ẹ̀gbọ́n rọ̀bù wọ́n tẹ̀ ń pẹ̀rọ kan tó ní ìwò ìgbìyànjú má tẹ̀ sọ pé mò ń wa ọkọ ṣé irú ẹ̀ là ń sọ ni. ọ̀rọ̀ àfìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ mo mọ weak point ẹ bó ṣe wà yìí mo mọ. rárá ìwọ olóòórùn burúkú yìí ó gbéra ẹ lọ́kùnrin ó mọ̀ pé bó ṣe wà yìí ò dá lọ́kùnrin ó tẹ̀ dá kábọ̀. tó bá tí tó bá yẹ pé ń dómi ló fẹ́ máa ṣe é àná òfin mi lẹ kúrò ń bí. wà á ní kó má pariwo sẹ́yìn ṣùgbọ́n káwọn èèyàn pọ̀ láti lọ́wọ́ àjọ wa. ẹ pé kí ni ìwọ tó ń hùwà ìranù tó mọ̀ pé ń hùwà ìranù kan kúrò níbà yìí. wọ́n ló máa lọ. olóòórùn àtẹ̀wé bó ṣe dé yìí nǹkan tó dáná ń wu ọ̀lẹ. kóra ni kókó sì lọ. èmi sí olóòórùn yìí. tó bá torí owó.